ọmọ tá ò mọ̀ra gbélé tá a kọ́ ta dandan ni òbíríkìtì lọ́rọ̀ yìí o. tọ́ọ̀nù ọ́díò dáwọ̀ ògbọ́n tí mo porúkọ ẹ̀ ni tọ́ọ̀nù ọ́díò kìíní yẹn down my friend ta ló expect kó máa bẹ́ẹ̀ fọ abọ́ tó wà kitchen ṣe bá ní housemaid ńlé tó máa tó máa take care everything now. ẹ̀hẹ́n ẹni housemaid ńlé ṣé housemaid ti ẹni àbí housemaid tẹ́mi gbà tí mò ń san owó fún. rárá mà. kò kí n ṣe housemaid ẹ sọgbà tí ò ṣe housemaid ẹ kí ló dé tó o expect kó máa bẹ ṣe gbogbo iṣẹ́ èmi ni mo gbà èmi ni mo dẹ̀ sanwó fún she does personal things for me she doesn't do things for you okay Me, ló ń ṣe fún ọtí gbá so kò get yẹn straight wà á lo gbogbo nǹkan kitchen wà á kàn já gbogbo ẹ̀rú everywhere I look mess I look messed up wà á dẹ̀ fi bẹ́ẹ̀ ah will you go to the kitchen and and, and tidy that, that place up kó dẹ̀ fọ gbogbo abọ́ yẹn kó tidy everywhere up. mọ́mí ẹ wò mo fẹ́ sọ nǹkan fún mi láìpẹ́ ṣe máa ń ash mọ́mí ẹ máa ń treat me bad anyhow mi like mo ti sọ fún yín o. ẹ ò lè láìkẹ́ mo mo mo máa treat ẹ tó bá mọ̀ pé wọn ò fẹ́ ò fẹ́ kọ́kọ́ ṣọ̀nẹ́ wàá go to the next step ni or next level whichever o kò ní máa jókòó kó máa wo tv not in my house there is no free loading in this house òun ló gbọ́ yẹn tó bá yẹ ni wọ́n sọ pé àwọn youth Nigerians wọ́n lazy wọ́n ṣe ní lazy láti àárọ̀ dàlẹ́ kí n kò máa wo kókò máa wo tv ṣáà. ń ṣe ń bí bàyíǹda yìí ó sùn. mo ń wo z world mo ti wo iron lady then mo wo my modern house kìnnìkọ then mo wo twist of fate then gbẹgùsàrà yìí. báyìí dùn sọ́hún bó ah, ah. ṣe ń ka gbogbo ẹ̀ tó ka gbogbo ẹ̀ kí ló dé láti àárọ̀ ló ti jókòó sí di tv dídá yóò ṣì ń wò ó fẹ́ wò mọ́jú ni wọ́n mi mo jókòó látàárọ̀ láti àárọ̀ ti di fọ́ ọ̀nà ẹni kí n fọṣọ ṣe gbogbo ẹ̀ five mo ṣe bẹ̀rẹ̀ sí níwò nínú five yẹn náà gbàgbọ́n ṣe twist of fate ẹni kí lọ́ọ́ bá yín ṣe ń domi mo tún ti dé ń sìn. ẹ̀ṣẹ́ òde ní sùnmọ̀ ẹ́ tẹlifíṣàn ló máa ranjúmọ́ ranjúmọ́ ranjúmọ́ ṣé ò ní sùnmọ́ ni. níbi kọ̀kọ̀ tí mo lọ lọ́la. kò make any difference go to bed. mummy Mr. Wale amamu. I said go to bed. ah mi ṣáà ṣègùn. mo ní kó lọ sùn ṣé kò sì ṣá. ah ah wọ́n bẹ̀rẹ̀ ka gbogbo ẹ̀ olódo tó bá ní kó sọ̀rọ̀ school ẹ̀ sì kò mọ anything. Ah, bó ni wọ́n ti ń bọ̀ ìwọ ò sí inú bedroom ẹ̀ ni. àti ọ̀dọ̀ flo mo ti ń bọ̀. ah ọ̀dọ̀ flo ló ti ń bọ̀ dídà yìí ah kò dájú pé flo ní àwọn parents tí wọ́n ń tọ́ sọ́nà dáadáa because tó bá láwọn òbí tó tọ́ sọ́nà ni ò ní wà ń bẹ̀ dídà yìí wọ́n á ti sọ fún pé jẹ́ kọ́ ọ̀rọ̀ ẹ̀ máa lọ lé ah it's true now wáì tó máa wà lọ́dọ̀ tó máa wà lọ́dọ̀ rẹ dìda ètò ṣe ń bọ̀ tóun tóun wọlé bọ̀ lóru ẹ ah tí ì bá ṣe bí ìwọ ìwọ gbogbo gbogbo àjálù tó ń ṣẹlẹ̀ láyé sí ẹ wọ́n ń kidnap wọ́n ń gé olórí wọ́n ń ṣe owó gbọ́pọ́ ní òru là ṣe kà ní wà lọ wà bọ̀ lé lóru ewu tí ẹ bá ẹ ẹ iye tí ẹ tún kéré ọmọ tá a bí rẹ wọ́n ní kì í rìn dé òru ah, ṣe bí ilé rẹ láti bí wọ. but mọ́mí ẹ mi ẹ wò mí nà mí iṣẹ́ ọmọdé mọ́ nà mo lè tẹ́kẹ̀ ara mi ṣé ẹ wò mo tó nà ẹ wò mí. ẹ fìdí ìgbọ̀nà fi ṣe wo kọ́mọdé tó one fifty lọ́wọ́dọ̀ àwọn òbí ẹ̀ ẹ ọmọ ṣì ni ọmọ ṣì ló jẹ́ sí mi ò bá àdà gbàdàgbàdàgbà kò rí kò ní ewu orú ọmọ mi ló ṣì jẹ mí ìwà ṣe orí tèmi o ọlọ́tọ̀ sọ pé tòun ọ̀tọ̀ bẹ́ẹ̀ mi ṣe máa ṣe tèmi ni mo sọ fún ẹ yìí tó o bá ti mọ̀ wípé o ní comply pẹ̀lú aago tèmi bá ti ní kò wọlé tọ́ kó gbogbo ẹrù ẹ kó gbalẹ̀ bàbá ẹ lọ gbalẹ̀ bàbá ẹ lọ ah, switch off that tv kí ló ṣẹlẹ̀ ṣé èmi ni mo sọ fún ẹ pé kò ní ṣòtó ṣó ó lè ó bá bàbá ẹ. ọjọ́ kan ló lọ ayé má báyé. Bókọ̀lé ogun bóralẹ̀ ọkọ̀ ọjọ́ kan ló lọ ohun ayé abáyé lọ. Àtúbọ̀ tán ní kálẹ̀ máa rọ̀ ọ̀la lójú ohun àṣẹlẹ̀ ò làbọ̀ wá bá bẹ́ẹ̀ ni òwe àbọ̀ wá bá èyí ó bá ṣe náà ni ẹni bímọ ló kọ ẹni bímọ ló kọ láǹkẹ́ lọ́mọ mi àgọ́ dáadáa kò ṣe dúró wò ó ẹni bímọ kọ̀kọ́ kò ṣe dúró wò ó ẹni bímọ kọ̀kọ́ ọlọ́run àgọ́ agbélé tá a kọ́ tá a kọ́ tá a ọmọ tá ò kọ́ agbélé tá a kọ́ tá a. down sórí gbogbo ìjà tí ó dà pé mọ́mí ba ìjà ìjà ìfẹ́ ni o ìfẹ́ tó ní sí ẹ ló jẹ́ kó dàbẹ̀ ni pé wọ́n ń mú. ẹ tí ọmọ tó máa ṣe ìwọ ìwọ wálé ná wà ní pé wọ́n mi ti change ẹ má fi yẹn ṣe mo máa ń wà ń bẹ̀ gbogbo àtọ́ máa ń pè é pé kò wálé náà at least for the past three years wọ́n ti ń bẹ̀ pé kí wọ́n náà wálé try well or try láti wálé i can assure you mummy is a changed person Mommy love her. Oh, torí ọ̀rọ̀ abiyamọ ni ìfẹ́ lèmi rí mu nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ló ń ro the other the other way round o ẹ wálé náà wọ́n wálé náà ah kílé tó ń ṣe mi lè báyìí sọ̀rọ̀ ni kílé tó ń ṣagídí náà ọ́ ẹ ṣe fẹ́ gbọ́n tó wọn ni ṣé èmi ṣáà ń rí wọn bó dẹ̀ mọ́ bó dẹ̀ mọ́ nǹkan tó ń bá mi sọ ẹ̀hẹ́n she is in love with you búùkù ẹ̀wọ́ ló mọ̀ kò bá ìwọ́ ló mọ̀ economy flight ní flight ń jẹ́ alpha ṣe máa bá ara nǹkan bọ̀ àbí normal normal náà ni ọba mú káàṣì wa máa gbà yíyá máa dá one naira ní gbogbo ọdún december kó one dollar. Ah, ẹ káàbọ̀ ẹ kú rìn mà. Ah! <laughs> Ah, ẹ wo ojú tó rí yín ti gbó ọmọ tí mi sì èèyàn eh, lẹ ké sí ah, ẹ káàbọ̀ <laughs> ẹ káàbọ̀ ah, ṣé nàdà sọkò òjé po <laughs> ẹ kúrin àwọn ni ọyà kára gbé a. ẹni wúwo. irọ́ wọn gbọ́dọ̀ irọ́ omi ló jẹ. ẹ tiẹ̀ jẹ́ kó wọlé ẹjọ́ ìsìn pọ̀ jù. ẹ pẹ̀lẹ́. a pẹ̀lẹ́ ọkọ mi wọ́n ti wá fáyín sí ọlọ́run nàìjíríà. ẹ má bínú ẹ má bínú mo bọ̀ wá ah! ọlọ́run o kí ló tó wá dé tí wọ́n dirun wá sílé nàìjíríà ah, ìlú ọ̀hún náà ti dé ni wọ́n máa ń dirun láti látọ̀ wúwọ́ ń dìjẹ́ òkè torí àlejò tá a sẹ́ ni <laughs> ẹ tán ná don't help the gen ẹ má pa gen <laughs> mo ti gba aná <laughs> mo máa wá gba nǹkan tẹ́ ń bọ̀ láti ìlú èbó. di méjì mo ní kí n béèrè lọ́wọ́ ẹ pé iṣẹ́ wo gangan ló fi òpó fẹ́ ṣe lẹ́yìn ìgbà tó ti dé. Um, mọ́mì mi ò ní any plan ju wípé kí n handle um, company ọ̀sì. ó dá bẹ́ẹ̀ náà a jẹ́ wípé ibi tá a fẹ́ gbé obì sí obì ti lálẹ́ ò síbẹ̀ ah. bẹ́ẹ̀ ni ó ṣe rí lóòótọ́ lóbi yàn. Hmm ojú òde wà ní tiẹ̀ ìgbà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe bẹ̀ ọlọ́run á máa fún ẹ ní okun àti agbára bẹ́ẹ̀ ọgbọ́n àti ìmọ̀ àti òye tó máa fi run business kò ní mú ẹ lágbára ọlọ́run pẹ̀lẹ́. i'm happy. all right ma. Mm -hmm. ah ah o sọ mọ̀ràn lecture wa mm-hmm. mm. but I thank God sha I'm able to do something out of nothing. ah o sure pé o ní carry over or anything. èmi ah ah o yẹ kó trust. <laughs> Trusted, ẹ náà mo um, thank God but I know wà school I pass through gbogbo stress ẹ but I make it in life. well that's not wrong nǹkan tí ẹ máa dúpẹ́ nínú. of course na so ṣáà try kó ah mommy. ẹ káàbọ̀. ẹ káàbọ̀ ọ̀rẹ́ mi ni mọ́mì. èmi ò bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ jọ wo wọnú lè da dandandandanda mi ìfẹ́ wí ẹbí báyìí mọ́ ó get out of here. ẹ wà mọ́mì ẹ wà báwọ̀ màá rí ẹ níta màá explain fún ẹ ṣùgbọ́n mọ́mì kò ẹ ṣe yóò le tó báyìí náà. mọ́mì ọ̀rẹ́ mi ni náà. ọ̀rẹ́ títí ẹ ìwọ ò rí ọkùnrin tó lè bá ṣọ̀rẹ́ àfọbìnrin àbí obìnrin lè kó bá ṣọ̀rẹ́ ẹ ti máa hàṣì mọ́ mi jù mí ìdẹ̀ láìkẹ́. ẹ ti hàṣì mọ́ ẹjọ́ ìdẹ̀ láìkẹ́ kí ló fẹ́ ṣe sí yẹn. nǹkan bá ṣẹlẹ̀ sí ó yọ fún lóyún àbí otherwise sí nǹkan mi làwọn máa sọ. ẹ wo mọ́mí ọ̀rẹ́ mi ni o ọ̀rẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ni. sọ fún mi bẹ́ẹ̀ ṣé mi ló kún lọ bó ṣe ṣé mi ló bá sọ bó ṣe kún lọ yẹn. àbí mo bọ̀ wá bá ẹ ó dẹ̀ mọ̀ mí o ó mọ̀ mo ń bọ̀ nulẹ̀ màá fún ẹ ṣáìzẹ̀ because ó fẹ́ nílà káyè wọn. ó kẹ́lẹ̀. má ẹ kí n sí géètì fún yín kẹ́ ẹ wọlé kẹ́ ẹ jáde ni mà. ok iṣẹ́ ètò kan wá ṣe bí ìdìpọ̀ kò máa ṣí géètì àbí òrí pò lọ́pọ̀lọ́ security inú ilé ọwọ́ ẹ̀ ló wà yẹ o láti mọ gbogbo àwọn èèyàn tó ń wọlé tó dẹ̀ ń jáde. mo mọ gbogbo èèyàn tó ń wọlé tó ń jáde mà. tó bá mọ gbogbo èèyàn tó wọlé tó jáde kí ló dé tó mọ máa aláwọ̀ di méjì kọ́bìnrin máa wá wálé. obìnrin sáwọn àtòbìnrin náà jọ dúlẹ̀ kan. àwọn àtẹran ni. ẹran kọ ẹ má bínú èmi ṣe bí bóyá àwọn ọmọ iléèwé wọn tí wọn jọ fẹ́ ṣe kíní common entrance àbí wọn fẹ́ ṣe kíní ni wọn wá ṣe rìásà fún ilé mi. látẹ̀lí lọ ó jọmọ square kò jọmọ square má allow ẹni obìnrin kó wá rí mọ́ ó gbọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. tọ́mọ jáwọn ẹbí yín tọ́jú obìnrin náà ńkọ́. mi ò fẹ́ rí pẹ̀lú obìnrin kankan mọ́ bó ṣe má bẹ̀rẹ̀ ní ẹ̀ náà. bẹ́ẹ̀ni. ẹ bó ṣe má bẹ̀rẹ̀ ní ẹ wá kàn wọlé ni wá bẹ̀rẹ̀ sí ni wá láwọn fẹ́ lọ sọ̀rọ̀ wá wọnú ilé wá dáràn sí ọlọ́run. ẹ tó bá wá jáwọn ẹbí yín lóbìnrin ni wọ́n wá tán láwọn béèrè wọn kọ́ ọ̀dẹ̀ ni ẹni ṣé o ò mọ àwọn ẹbí o mọ àwọn families ẹ̀ mọ̀ ìdílé tí ń bá mi ṣiṣẹ́ ṣé o mọ àwọn cousins ẹ̀ o o o mọ àwọn tó jẹ́ bí mi tó lóbìnrin ni àbí kí ló sọ lẹ́nu. ẹ ẹ ètò lèmi wò pa àwọn tó bá jẹ́rú àwọn ọ̀rẹ́ wọn wọ́n lè fẹ́ wá wo sí wọ̀ọ̀dù ń bí. má jẹ́ kí ẹni obìnrin mo ti kìlọ̀ fún ẹ tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ ìjọ yẹn níṣẹ́ ìtàn tí bá tún rí pẹ̀lú obìnrin nínú kọ́pọ̀ǹdì àbí nínú ilé. ẹ ẹ ẹ mo mo ti promise. wọ́n ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. ẹ má bínú. wọ́n máa dáràn sí ọlọ́run pẹ̀lú àwọn agbóbìnrin wọnú ilé wọ́n máa dáràn sí ọlọ́run. ẹ má bínú obìnrin kan kò ní wọnú ilé mọ́. mo sọ fún ẹ o èmi ti sọ mo gbọ́ mà. o wà dúró síbẹ̀ ẹjọ́ òṣì ló máa rò ló máa dá ló máa fún ọ̀yẹ́ tó ló máa rò tó òṣì. ọlọ́run mọ̀ sánú yàn kí ló ń wàhálà ẹ pé ẹ obìnrin wọnú ilé obìnrin ò wọnú ilé nìsín gẹ́gẹ́ tèmi mo tún dúró béèyàn bá tún wá láwọn akálejò wọlé àtúnú ẹ tún ní pé ẹ aláwo kí àlejò wọlé ah, ṣé kọ́ obìnrin mọ̀ wá yàn wà mọ̀ nígbà tẹ̀sẹ̀ yìí lẹ́fẹ̀ẹ́ àwọn ọmọ tí mi náà dàbí egbére ìṣe sòsòsò káàkiri skẹ́ẹ̀tì ẹ̀ dàbí ìgbà tí wọ́n bá téèyàn bá fa pólíbàgì lọ́jà tán bá ti béèrè kó padà wá bí èmi ò ní àlá obìnrin kankan kó wọ bímọ àmọ́ obìnrin lè má wọlé níjọ́ tí Bob Risky náà bá lóun béèrè wọn kí ni wọ́n sílé wọ́n ti fọkó ń lórí kan tó mọ̀ pọ́kùnrin ṣé wọn náà rí i pé ó dà tó wálé wáyé ẹ everything ti change ọmọ mi kò ti change o Ah. Eh, kí lórí. kí mọ́mí wọ́n kọ́ kí mi ẹni pé who is this kí mi normal normal ìyẹn ìyàtọ̀ tèmi àti ẹ̀ mọ̀ ah. Ah, mo tún wá nípa fẹ́ ṣeré jáde o mọ́mí hesitate pé ká máa lọ mọ́mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó lẹ́ ń lọ kí lè wá kiri wàá nípa ṣèjáde primary school ni everything ti change gan. sórí ọ̀rọ̀ ọmọ sí sùúrù ló gbàǹgbà mi ṣàpè ìyá ń sìn àwọn náà ti rí bó ṣe ń lọ ṣùgbọ́n ìgbà tí mo wà nàìjíríà ṣáà mo bó ṣe máa ń police mi káàkiri pé ibo ló lọ ibo ló ṣe lè ẹ máa change o lè blame wọn distance yẹn náà tó kọ change and then wọn náà ó post jù ah! mo máa wálé next month ṣùgbọ́n engine máa dé akọ́tún pè padà ni hello kìíní kan ṣẹlẹ̀ mi lè wálé mọ́ ó tún di next month o wọ́n máa post post ó procrastinate pa so gbogbo ah! agitation jẹ́ kí màmá yẹn gan change ó ti lọlẹ̀ lára o hmm? ṣé orí kò wù èmi náà kí èmi náà máa wálé bọ̀ sórí ọ̀rọ̀ mọ̀ sí gbà mí nǹkan tó máa ń sún mi lọ́rọ̀ wọn ni. èmi náà rí bẹ́ẹ̀. ẹ friendship ni gbogbo ẹ ló fresh lọ́dọ̀ ẹ jẹ bẹta. òtútù ló ń wò ẹ òtútù ló mú mi fresh. òtútù yẹ kó rí báyìí ah, jọjọ kí òtútù yẹn mú mi ah. Ah, tí n bá wọ ohun yẹn mi ni wá nínú ọ̀hún oh. jẹ́ kó òtútù yẹn máa mímì náà <laughs> òtútù mú ẹ ló fresh báyìí. òtútù ni o. Eh, ọ̀sẹ̀ kan mú fún ẹ èmi mi ló wà ẹ tóun bá pa ẹ wàá ṣì wàá jóná tí màá lo cream kan ṣinṣin tó máa máa. alaye wà á jóná gidi ah. eh, ló ṣe òtútù yẹn kò ní báyìí ó ní jẹ mẹ́ta gbogbo ẹ bó yẹ fine ọkọ fresh oh. bí a lè máa màmá alájẹ mọ. mi gbọ́. àmàlà bí a lè mọ jẹ mọ. tá a jẹ ń gbà yìí ló tún bèrè lọ́wọ́ mi kì í mo jẹ burúkú àmọ́là. ó ṣe máa màmá alájẹ báyìí. Ah, ah. ẹbí ló kí wàá ti jẹ bọ́ọ̀gà kan ni lọ́kọ́ mu yẹn ewé lè máa ń jẹ bí grasshopper ẹ̀yìn vegetarian oh. ewé ni oh ṣé bí wọn náà ṣe máa ń jábàá wíwá ẹ. ah mo ṣe ń jẹ o. tó bá rí àbùlà pẹ̀lú ẹ̀ wọn á lọ. ah èèyàn gidi ni ẹ. jọ ọmọ tó ṣẹlẹ̀ eh? jẹ wọn ṣe kòtò tó gùn jẹ ká lọ jẹ àmàlà. àwa ah, ṣe àdúrà jẹ àmàlà wa wíwọ. Ah, nǹkan tí mo fi mí ṣe ojú bẹ́ẹ̀ lọ àmàlà joint ṣáà mo ń dúró díẹ̀ ṣá. Ah. hello sister excuse me. Ah, ah. ẹ jọ ẹ̀yin náà máa wá síbí wá jẹ àmàlà ṣe. Ah, a máa wá bíbá yìí dáadáa ah. àmàlà. mo fi pé bóyá àwa ọkùnrin nìkan la máa ń jẹ àwọn àmàlà bẹ́ẹ̀ níbi ìbọn pẹ́yìn náà máa ń wá síbí. àwọn obìnrin náà máa ń jẹ gan ni. Oh, well ká má fa ọ̀rọ̀ gùn ṣá orúkọ mi ni di méjì and um, I wish to know more better about you. Yeah ṣé mọ́tò yín ni. Ah, yes ṣé ẹ ti jẹun tán sí ni kájọ wọlé. ẹ ah. jẹun mọ́ ni. mi ì dẹ̀ mind láti lọ drop yín o máa padà wá jẹun ṣe problem. ó kì í ṣe máa ṣe eh, kẹ. <laughs> Um, thank you very much sir um, gbogbo nǹkan tí ẹ sọ pátápátá gbogbo ẹ̀ ni màá múlò and mo promise yín as manager of this company eh, mo promise yín pé ẹ̀ ní records láti complain lórí anything that's good. and àwa náà ti ń rò tẹ́lẹ̀ láti gba àwọn staff mi sọ́wọ́n post tí ó ṣílẹ̀ but à ń retí and now tẹ̀ ti wà round nísìn um, bóyá tó bá dijọ́ monday kí á pè wọ́n kọ́ wá fún interview so uh, nice meeting you sir. nice meeting you mr. Yes, mọ́m sì ti máa ń sọ fún mi nípa yín bí ẹ ṣe ń ṣiṣẹ́ takuntakun tínú mi dẹ́ dùn sí <laughs> kìdẹ́ ń ṣe ni láti ríra nílé tẹ́ máa tẹ̀lé dádì wá sí i except the manager ẹ jọ ṣé mo lè mọ orúkọ ẹ̀yin yòókù àti position tí ẹ head ní company yìí. orúkọ tèmi ni mr tolu adekunle accountant of this company. oh nice nice meeting you mr tolu all right. i'm mrs fomi secretary of the company. oh nice meeting you all right. Uh, inú mi dùn pé gbogbo ilé wa lórí ìjókòó um, ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká lè gbé iléeṣẹ́ ìlárugẹ bẹ́ẹ̀ ṣe ń support dáàdì mi nígbà tó wà nílé ayé bẹ́ẹ̀ náà mo ṣe fẹ́ kẹ́ support èmi náà so that um, company ma lè move forward ṣe ẹ gbọ́ bẹ́ẹ̀. Um, that reminds me sir ó ní àwọn staffs kan tí wọ́n wà ní live by so tí wọ́n bá ti wà around ẹ máa mọ̀ wọ́n tó kù. tómi ó tẹ́mi tó ń bọ̀ níbi iṣẹ́ ó ga gan so omi lèèyàn ṣá mo ẹ̀ṣẹ̀ ní belief pé omi lèèyàn ó rẹ̀ sọ fún mi látọjọ́ tá a ti ń sọ̀rọ̀ pé company pop sí mi ló ti ń ṣiṣẹ́ náà. in fact èmi ló yẹ kí n máa sọ bẹ́ẹ̀ it's really a small world. èmi gbọ́ wọn kọ́ mọ́ chairman wa nìyí in fact ó yà mí lẹ́nu gan it's really a small world. Eh and then why tí mi ṣe rí ẹ lọ́jọ́ tí mo wà lọ́fíìsì ta ní meeting. Um, actually here kí n wà ní meeting yẹn but I had a lot on my desk. Ọ̀gá dẹ̀ ti fún wa ní mandate pé kí n parí gbogbo iṣẹ́ yẹn. Mo ṣe wò pé okay tí n bá tiẹ̀ miss meeting màá rẹ́ni tó máa fún mi ní feedback meeting that was why I was not there. Oh, I see. Ah, well, gbọ́dọ̀ fi pé a lè lọ́ta máa nice time together. Anywhere but um, because ó wà sunny. Maybe some ice cream or something. Oh, so you like all those sugary things and stuff like that? <laughs> Yeah, sometimes. oh, right. what's up? Yeah, Moa, okay. About? I'm fine. About you, dear? Fine. No. <laughs> you have a nice house. Uh gbogbo àwọn lightning yẹn mo like everywhere yes. fine. Yeah. it's, cool. <laughs> so nǹkan kan wà tí ó bá ti ní kí n bá gbé náà mo mọ̀ pé mo wà caring I love you let me just return it let me do it. Uh, you love me? <laughs> yes of course. Uh, um, that's good. <laughs> well nǹkan kan wà tí mo fẹ́ sọ fún ẹ. Hmm. ṣorí rules yẹn. Yeah mo feel pé màá ní láti break ẹ̀ because mo ti ní mind pé anybody tó bá ń bá pọ́sí mi ṣiṣẹ́ hmm. ni ever date wọn. for real? yeah of course but o love at first sight ló ṣe mí and I think I have to tell you the secret that I love you. èmi máa ń rò pé love at first sight yẹn fiction lásán ni mi ìmọ̀ pé mm, real. wow. of course. I like you too. oh. <laughs> thank you. báwo ló ṣe ń lọ. ọ̀rọ̀ ọ́fíìsì okay no problem. Okay. How are you, darling? Yeah, fine, ma. and you're having fun. Yes, ma. Um, mommy. Huh? Hmm? Uh, this to me. Okay. Yes, yeah. Nice to meet you too. Good afternoon. Good afternoon, darling. Nice to meet you. Have your seat. Thank you, ma. Thank you, my sister. Good afternoon. Hi, good afternoon. Um, she's so adorable. Feel at home, okay? Yes, ma'am. Ilé ni yíyẹ, feel very free. Thank you, All right, All right. Àwa ti lọ. Okay, ma'am. Bye, bye. bye. Rafa, <laughs> Wow. Yeah, yeah, I have lovely family. I now. can see. Yeah, of course. <laughs> Ah. um, you know, feel pé she. Eh, èmi wà èmi wà comfortable gan nínú ilé yín yìí so mo fi òpè bóyá kákan wà nílé ká má jáde ọ bóyá ká dẹ̀ lọ movie later. movie. Mm-hmm. um, o lè check phone ẹ̀ wá dẹ̀ wo àwọn fíìmù tó bá wà available dẹ̀ fíìmù kan wa ní ká lọ sí cinema like ká jáde. o fẹ́ máa correct me ní no like o o ti ń wò pé bóyá ká wà nílé but it's you so anything you want for real anything you want so we are not going out. okay.

sínú ẹ lórí bísínẹ́sì dáàdì ẹ gbogbo ẹ̀ ní kúkú ń rí ojú òde wà ní tiẹ̀ lágbára ọlọ́run iwájú iwájú lọ pé ibi tí a máa rí sí pẹ̀lú ọkọ mi kò ṣe ṣé tí wàá rí gbogbo wàhálà tí mo máa ń bá ìwà àtàbúrò ẹ̀fà gbà yẹn gbogbo ọjà tí mo máa ń jà wípé ẹ má ṣe báyìí báyìí ní kẹṣe báyìí ní kẹṣe kò ń tẹ̀ láti tọ́ yín ni nítorí pé wọ́n ní láti kékeré èèyàn máa mold ẹ̀ sí títí títí tí sódà á lè ọ̀nà á lè straight ó yẹ kó tí mò ń tẹ̀lé láti ṣe fún yìnyín ìṣe pé bí àmì ọ̀láìkì abẹ́lé ìlẹ́fẹ̀ẹ́ yìí èmi ṣe àfitìyàn mi gẹ́gẹ́ bí òbí lórí hmm. so that ọjọ́ ọ̀la yìí ò ní bàjẹ́ lójú àwọn òbí yìí kó tí mò ń ṣe nìyẹn ojú ò ní tiẹ̀ ṣùgbọ́n ẹ̀yẹ kan. ṣe ibi tí ẹ sọ̀rọ̀ dé ìgbẹ̀rẹ̀ yìí gbogbo akitiyan yín ní ayé wa ìgbẹ́ náà la rí fún un because ah, tí bá ní kí n bẹ̀rẹ̀ láti máa dúpẹ́ lọ́wọ́ yín ah! ṣe mọ̀. ilé aṣọ ilé amú ìdí láti dúpẹ́ ojúṣe tèmi ni tí èyí ṣe èmi dẹ̀ máa kọ́kọ́ èmi dẹ̀ máa kọ̀ntínú láti máa fàdúrà rọ̀ yín lọ́wọ́ ah, láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni mo ń gbàdúrà tó wáyé tí mi ò ní retí àdúrà mi. ẹ̀sìn oníṣìyẹn yìí dẹ̀ ti di kí ni ẹ ti di bàbá. <laughs> gbígbà ẹ bàbá nìyẹn i'm so happy yes, i'm so happy ẹ̀yin má wàá pẹ́kù tó lọ sí bẹ́ẹ̀dù àbí kí bẹ́ẹ̀ ṣe tíì or something like. ah no no no. ṣọ́ọ̀bù wa òkè ọlọ́run àjí wa rẹ̀. èmi ò tí ì sun o bọ̀dọ̀ eh, mo wà ń bẹ dùn mí. ẹ ló ọ̀rẹ́ mi èwo ló ṣe. Ah ọmọ mo ṣe tọlọ́run ọba àtàwọn tó láyé o. a kú gbogbo ayé àná a kú fàájì àná ó yọ jìjìjìjì ọwọ́ ta náà ti kúrò lára o. ibi ah! ló ń sọ fún bá ṣe wọ́pọ̀ lánàá yẹn gbogbo ẹ̀ parọ́ lọ́nà ah! àwọn èèyàn ò gbọ́ pé ibo làwọn ilé ti ń bọ̀ ibo làwọn ojú tútù yìí ti ń bọ̀ àwọn èèyàn fọ́ tọ́ lànà ẹ̀ ni wọ́n fọ́ sára rí. àmì o àmì o àwọn ọ̀rẹ́ mi àlè wá para wa ayé la máa jẹ ká tó jọrùn a ní láti jayé yìí dáadáa ọlọ́kéèyàn má lọ́ọ́ máa rìgírẹ́tì téèyàn bá jọrùn eh? <laughs> àwọn ọmọ ìlànà gbọ́. ọwọ́ kò sárúgbó ń gànà o ọ̀rẹ́ kò sárúgbó gànà ìjà gbogbo wa o èmi àti láró ń dòmí lájọ ń jáde àdèjọ ń bára wa pò ní àjọ ń taka ni àjọ ń fi bíútì taka ni kò gbà fún mi <laughs> <laughs> kò sí wàhálà ẹ abẹ́sáré débì kan ẹ kò pè mí tó bá délé o gist wa o all right ọ̀rẹ́ mi. wọ́n <laughs> mi jẹ́ ká ṣe kí ẹ wò time ti ń lọ. èrè nu ẹbí ẹ ló ló bẹ́ẹ̀ mi ẹ jẹ́ ká ṣe kí ẹ tí ẹ ti lọ o rò pé easy láti máa drive àbí. ṣé ká wá late ni. tó bá yẹ pé wọ́n ló ń drive kiri ni wàá mọ̀ pé kò easy ẹ eh, at your age kó má lè mọ bó ṣe ń drive. ẹ kọ́ mi náà. ẹ kọ́ mi náà gbogbo ti ráyè gbogbo òṣì gbogbo rọ̀bọ̀ rẹ̀ bí máa ṣe yọ̀bọ̀ kéyọ̀bọ̀ kẹ́kiri di stand ó wá rẹ́dì láti kọ́ driving wà wẹ́yàn tó máa kọ́ ẹ̀ máa sanwó fún un. máa ṣọmọ mọ́mì kiri nígbà tèmi wà ní èjì mo ti wà lórí street tí mo ti ń họ́ọ̀zù tí mò ń họ́ọ̀zù gidi. ẹ̀yin náà lè jẹ́ kí họ́ọ̀zù. Güey de oṣù. Güey de oṣù. Gbogbo má tó yẹ kí ìwọ jẹ àwa ti bẹ́ẹ̀ jẹ́ tí ó ti yẹ. Wọ́n máa fẹ́ láàlọ́ kó máa gbádùn, ok? love you so I love you too. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé ikú nìkan ló lè gbàṣọ lọ́rùn òwúrẹ̀. Ikú nìkan ló lè ja èmi àti ẹ̀ mo dẹ̀ gbàdúrà sọlọ́run pé ikú tó yà ò ní pa wá lágbára ọlọ́run a máa jọ dàgbà a máa jọ dògbò a máa jọ tọ́jú àwọn ọmọ I love you so so much. Ah, Abedi, a problem and I really love you too. But ṣé o sure pé o love me ṣá? My baby. mi ò lè tán ẹ wọ́lá yọmí ìwọ́dún ìdùnnú mi you are the only thing that makes me happy thank you so much. oh and may God continue to bless you. don't say that to I'll always be there for you. Life is straight when you hook up with the right move. Right move. Life is straight when you make the right one. ṣe. báwo wà ní. àlùfáà yìí ń bọ̀ ẹ ọkọ sẹ́ẹ̀bù yìí. ó ṣe gan. dáàmì ń gbọ́rọ̀ yín lọ so lọ́rọ̀ kan àti tómi lẹ́fẹ́ fẹ́ǹsì. Ah, ah, irú question wo ló ń béèrè ah, ṣé o mọ̀ pé mo love tómi gan-an I love her with my life. I'm ready to spend the rest of my life with her. Oh, that sounds good. Ṣé ti wá sọ fún mọ́mì? Ah, eh, Tómi máa mú mi lọ bá mọ́mì ní weekend. So, tán bá ti accept mi, mọ́mì ti wà ò ní problem. Láti okay, mọ́mì tí wọ́n àbí? Yes, of course. Ah, wọ́n lè ní problem. Bọ̀dá mi ta ló máa mú yín délé wọn táwọn parent ò ní sáré ẹ eh, fine. Eh. Owó dẹ̀ ti wà lápò yín ẹni ọkùnrin àbí báwo lẹ́yìn máa ẹni obìnrin kò lọ́nà tó ní pété lè wá ṣáà ti jẹ́ ọkọ ẹni kó ṣáà ti jálé ẹni so wọ́n máa accept yín. ẹnu ẹ dùn àánú ẹ ṣe mí so ìgbà ló fẹ́ padà sí school báyìí. ah i'm going back tomorrow but màá miss yín gan bọ́dá mi. i miss you too. ẹ ò bọ̀ ó pè mí torí tí bá wà lébàá ìwà lọ́mọ mi ti máa ń pọ̀ jù kò dẹ̀ lè tán lára àwọn ọba kó má kù dánsákè tí bá receive call máa máa béèrè pé ta ló pè ọ́ tí bá lọ síta ibo ló lọ èmi ò dẹ̀ so school yẹn ló pè mí. school wàá pàṣẹ school a máa rìn káàkiri. mi ò mi ò rìn káàkiri but at least máa ní freedom mi tí bá dé school rántí ọmọ ẹni tó ń ṣe ń skul kì í ṣe pé wà á dé skul sí wà máa rìn ká máa bá àwọn boys yẹn káàkiri ṣọ́ra ẹ̀ o mo ti máa ń sọ fẹ́ ṣọ́ra ẹ̀ ṣọmọ pé bí mọ́mì ṣe ń ṣe protect wa ni wọ́n fẹ́ ká jẹ́yàn kí wọ́n ṣe pé o kúrò ń sìn pé ẹ kò sí àwọn kan tó ń mójútó ẹ ní skul wa máa rìnrìn káàkiri wa máa tẹ̀lé àwọn ọmọ burúkú wọn. ọ̀dà mi mi ò rìnrìn kú rìn but at least máa ní freedom mi kò sí nǹkan tó máa question mi pé tó pè mí class náà wọ́n máa bèèrè pé ta ló pè ta ló pè ah ah i'm an adult. adult ló wá fẹ́ fi rìnrìn kú rìn. ọ̀dà mi mo rìnrìn kú rìn. ṣoṣo àmọ́ ìmọ̀ ẹni tó ń ṣe. fresh máa jẹ noodles. mú bá ẹ̀sọ́ ló gbó mi. Oh, agídí tó máa ń wù ẹni kí láti máa ṣayé yìí sí ọkọ yẹn ni. ayé tuntun. Oh, again. Oh. Mọ́mì, irú ìwà wo lẹ ń wù yìí? Ìwà ìdọ̀tí, ìwà ìdójútì ni ẹ mu ọtí ẹ fa sìgá látàárọ̀ mummy nígbà tẹ̀yìn ṣe léyìí ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi báwo lè ṣe fẹ́ káwọn aráàta kó máa wò mí tí mo jọ ọmọ yín ẹ mummy ẹ embarrass me now you are disgracing me mom. <sighs> pẹ̀lú mi kí ni nǹkan tí mo gbọ́ tó sọ ń sìn onímọ̀ ń disgrace mm-hmm. ṣé orí pọ́ ọmọ àkẹ́ ni wọ́n mọ̀ ẹ́ ṣé orí pé ọmọ pa òbí ìbọn ni no ṣé o fẹ́ kí n máa regret wípé mo fi owó mi mo fi ran ẹ lọ síléèwé kó o lè ṣoríire oh mo fẹ́ ya ingrate nìyẹn àbí because mo gbẹ́ ẹ léyìn tó ń sìn mo fẹ́ máa fi yín yẹn jẹ nígbà tí mo rán ẹ lọ sí school kó lè kàwé kó mọ̀wé kó fi ṣoríire tó wá mú gbogbo òyìnbó tó kọ́ lọ́hùn tó wá fi ń sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà. nínú ewu kó tẹ̀ ń ṣe. keep quiet when i'm talking you keep quiet okay. ṣé o mọ adúrú pain tí mo go through kó tó di pé mo rí ẹbí níwọ̀n kìíní jáńjálá ẹ̀ o wá sọ pé èmi ń disgrace ẹ̀ jọ torí ọlọ́run ṣé tí èmi ò bá make effort láti lóyún ẹ̀ débi pé màá bí ẹ ṣé ìwọ máa mọ ìtumọ̀ nǹkan tó ń pè ní disgrace. kíkọ́ ẹ̀ are you mad. kí ló ń ṣe pẹ̀lú mi. Now let this be the first and the very last time ok tó máa bá mi sanwó tíráàṣì nínú ilé ó kọjá nínú ó kọjá nínú kò jẹ́ kórìí ẹ̀ pé. mo wà nínú ilé mi mò ń ṣe fàájì ó ń sọ pé mò ń disgrace inú ilé ẹni la ń jèkúté onídòdó mọ́ kò ń ṣe pé mo bọ́ síta. Si anybody tí ò bá bá lára mu kí yàrá kù ìjàmbá bẹ́ẹ̀ kó bọ́ síta kó wá sọ ibi ẹni pé òun ló ń bá mi sanwó nulẹ̀ pé mi ò lè ṣe bóyá ewu mi nulẹ̀ mi mi ò lè dára tó wù mí kí ló dé ṣé mo imprison ara mi sínú bíbá yìí what nonsense. mọ́mì mọ́mì ẹ wo ìbànújẹ́ òkun pátápátá ló jẹ́ fún mi pé irú yín lè bí mi ẹ máa wo kinní kan tó dàbí àwọn orin wọn èmi ìbànújẹ́ ọkàn kò sí wàhálà ó tó kí n bẹ̀ ẹnu jẹ́ ń sìn yàbí pẹ̀lú gbogbo ìyà tí mò ń jẹ lórí ẹ látijọ́ ẹ ẹbí ẹ̀dẹ̀ kọ́ ọ̀dọ̀ girama tó lọ gbé ni àwọn ló fọwọ́ arúgbó mu ẹ tó bá jẹ́ pọ́ dọ̀ mi ló gbé dàgbà tó jẹ́ pé mi ni mo fi ayé tọ ẹ dàgbà gbogbo kíní ìwà ti wà used to it by now àwọn nǹkan tẹ̀mí ṣe ìwọ ló yẹ kó máa ṣe àwọn ẹgbẹ́ ẹ̀ bọ́yẹ ìfẹ́ lákiri ìgboro rẹ̀ tó ń jayé orí wọn ìṣọmọ mọ́mì kiri nulẹ̀ ọ̀rìn dì wà sọ pé mi disgrace ẹ̀ má ọ̀rẹ́ wàá tó wà tọrọ. ẹni bímọ ló kọ ẹni bímọ ló kọ láǹjẹ lọ ọmọ mi. owó tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ ló ṣe jẹ́ kí pẹ̀lú ẹ̀dínsìn ṣé òun ò ní rìlì ah. <laughs> mo ṣáà ń wò pé tómi tí mo mọ̀ kú báyìí náà wọ́n wò pé ìgbà olúwa di lọ́va gẹ̀. èmi lọ́va gẹ̀ wọ́n sọ fún ẹ ò jiyàn pé èmi ṣé tí bá tiẹ̀ máa lọ́ọ̀bù wọ́n yẹn lèmi máa lọ́ọ̀bù ká ní pé mo fẹ́ ṣe rọ́ǹsì ẹ̀gbọ́n náà màmá kọ́kọ́ wù yẹ̀ wò bọ́ tó bá fún mi lówó mo lè díjú ṣe bọ́ pé bóyá ìwà yẹn kí wọ́n á lọ́ọ̀bù èèyàn tó dúdú bẹ́ẹ̀ yẹn bíi dípọ̀ tó rí pé bọ́bọ́ yẹn dúdú gan ni àánú ọmọ yẹn dẹ̀ ń ṣe mí. àánú ẹ̀ ń ṣe ẹ́ kò fẹ́ gbọ́. torí gbogbo lẹ́fù tájọ wà a lè wà ní five years káṣíwí má tú ah I swear to me, any tó bá ń wò innocent look báyìí onímọ̀ pé bad girl ni ẹ. ìwọ ló mọ nǹkan tí èèyàn bá nílé èèyàn máa fi get nǹkan tó fẹ́ ṣùgbọ́n iṣẹ́ wọn tí mo dẹ̀ ń ṣe náà ọ́fíìsì ewu mi emi ọmọ ògbóró emi náà ń jẹ náà ṣe wọ́n fi yọ mi my boss mò ń bọ̀ gbogbo kíní yẹn kéèyàn fi cover rọ́ǹsì mi ah. ṣé o mọ̀ ní rọ́ǹsì yẹn gangan lówó wà lẹ́bùn yẹn ah. gangan lèmi gbé fún bọ̀bọ̀ yẹn pé wá káṣà máa play love mo ti ṣe baby bèbí ah. gbogbo ẹ̀ máa fi máa gbowó ìyẹn ni kò wọ́n jókòó sí máa ṣe hàn án tara ẹ̀ ń bù máa ṣọ. ọ̀nà ojú ló ń ṣe mí. Oh. kí n tiẹ̀. lọmọ yẹn ah. ọmọ tó ń san sálárì fún tó ń ṣiṣẹ́ léṣẹ́ ẹ̀ ah. ó ga ọ gbọ́ ọ̀rẹ́ níbo gan-an ni wọ́n gan ti pàdé ẹ̀. sori ibi tí mo ti pàdé ẹ̀kọ́ ni ló ló máa ta nǹkan tó kàn ń dùn mí níbẹ̀ ni pé ṣòro ọmọ yẹn ó wà at least ó burú gan ah, tó bá pè mí gbà máa ní ọlọ́run mo nífẹ̀ẹ́ kò sí nǹkan tí òfin ṣe pé ó fi ògùn ṣe pé ó fi gbogbo ẹ̀ fi búra pé eh, mi nìkan ló eh. lọ́ọ̀fù. má jẹ́ kó yà ẹ́ lẹ́nu ọ̀rọ̀ obìnrin lórí yẹn ara tá a gbéyàwó sílé wọn kò ju wá rí gan hmm. mélòó mélòó la fẹ́ sọ èwo nú ẹ̀ ni mo fi pamọ́ fún ẹ èwo ló mọ̀ ṣé ti tó yẹ pé dídí ń tú ìṣòwò pàṣẹ bá gbé wa ẹ̀ jáde ni onínú fùfù ni abilékun máa pretend fún ẹ fún ọmọ ọjọ́ kan kó tó yọ̀ wá ẹ̀ gan gan gan akọ́jẹ́ kó lu ẹ waste time waste effort you have gone through a lot kí ni kí ni a fẹ́ sọ nú ẹ ẹ kọ́ obìnrin jẹ́ lójú sàré ẹ obìnrin wọn ò ṣe é nanu fún bí wọn àwọn ṣe rí nìyẹn tó bá kó obìnrin mẹ́wàá jọba ẹ agbára káká ló máa fi ní mẹ́ta nu wọn torí ẹ pé ibi tó báyìí kí wọ́n ti fara balẹ̀ kí wọ́n rí nǹkan gidi jẹ tí wọ́n rọra ba síbẹ̀ kí wọ́n jẹun dọjọ́ alẹ́ kọ̀ọ̀kan wọn balẹ̀ irọ́ ni o nǹkan tí wọ́n fẹ́ gbà nǹkan tó fẹ́ gbà ẹ nǹkan tó fẹ́ jágbà lọ́wọ́ máa lé kiri wọ́n wá lé títí tí wọ́n wá já wọn kalẹ̀ sí kólóbó wọ́n wá di àgbérùgbésọ̀ ẹni tí òtò wọn á gbé wọn aláàmọ́lẹ̀ á lọ èyí tó tó wọn á gbé wọn aláàmọ́lẹ̀ á lọ wóró lẹ́yìnsìn wọ́n tó yẹ kó ti sórí iye tó báyìí pé ọmọ plan tó fóun ni ah! ọmọ yẹn má sọ fàánù láyé o ọmọ yẹn lóso lóso lóso lóso lóso dẹ̀ kàmí lára ah! but drone náà rẹ̀ hmm? ṣé kìí ṣe pé ọgàn act fún mi oṣù àpò love ọmọ ìbò ṣe ń sọ. Ah! báwo ṣe ń sọ̀rọ̀ báyìí náà mo máa mo máa mo máa ṣàlàyé ọ̀rọ̀ ọmọ ìfún ẹ̀ náà ẹni tí mo love ni ẹni tí mo ní plan fún pé màá fẹ́ àjọ máa wà títí dọjọ́ alẹ́ mi mo ṣáà ti ṣàlàyé fún ẹ lórí àwọn girls tó wà lamẹ́ríkà tí mo tí mo date fún mi o ṣáà mọ̀ nǹkan tí fún mi ṣe fún mi náà tọpẹ́ ah, náà di ọ̀dà lady gan sẹ̀ gan mi tiẹ̀ lè rántí orúkọ ẹ̀jà rí wọn ọmọ ọ̀rọ̀ wọn sún mi. sori sori máa máa wọ carry out ọ̀rọ̀ obìnrin ni kò tó nǹkan tó máa torí ẹ̀ wọ carry out lórí ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ọkùnrin ni ẹ wàá bọ́ sí ah. gbòòrò wàá túra mú ni you understand ó jẹ́ kí nǹkan wá wé ẹ̀ down mi ah. sórí báyìí wàá barak ni wa o sójà go sójà come lọ́rọ̀ obìnrin èyí tó bá dúró come to stay tó bá fẹ́ lọ kó máa lọ kò yẹ ah, àwọn àtòrí yẹn máa ronú náà ibi guy náà wetin happen wọ́n á ti parí máàcì jẹ́ ká bọ́ sí gbòòrò a lè lọ club gan ká lọ kò yẹ as usual náà as usual ijó tí mo kọ́ ẹ̀ ṣe ìrántí ah àwòjì yẹ ayé kó bọ́dì ayé kan ló wá lè kú sílẹ̀ ọ̀run láyé wèrè yẹn ń gbá mọ́lù láyé wèrè. ẹni bímọ ló kọ ẹni bímọ ló kọ láǹkẹ lọmọ mi. ọkú ọkú ṣé kò sí tàbí. ẹ má bínú inú boutique mi ti jáde sí i o ẹ̀yin bùtíkì yẹn ní ọmọ tẹ́gbà tí ṣọ́ọ̀bù ń bú ẹni à nǹkan kékeré mo béèrè lọ́wọ́ ẹ̀ mi béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ní tm ó dẹ̀ change fún mi bẹ́ẹ̀ pé mo ti ṣe tẹ́lẹ̀ kí ni problem ẹ̀. Um, uncle ẹjọ tó yọ lọrun i'm very sorry ẹjọ tó yọ lọrun ẹ má bínú ṣe ti bọ ṣe rí àwọn ọmọdé wọ̀nyí ọgọ́ta ọgọ́ta ni owó aláàárọ̀ àṣà pè ní tiwọn because tó bá jẹ́ pé òun ló jìṣẹ́ jìyà tó rí owó tùjọ tó fi kó adúrú ọjà tí mo kó sínú ṣọ́ọ̀bù yẹn jọ ni ṣé o máa máa lé kọ́sítọ́mà lọ ni ṣé bó máa mọ bó ṣe máa àtẹ́ǹdì e sí ìjọ torí ọlọ́run èmi lèmi ní ṣọ́ọ̀bù ṣé wá rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ títí dòpin pátápátá hmm. gbogbo ẹ̀ ni mò ń wò nínú cctv oh. camera báyìí mo dẹ̀ ń sọ wípé kọ́lọ́ba mi pè wá kọ́lọ́ba mi pè wá kó tó di pé mo rí pé ẹ bínú jáde ẹjọ torí ọlọ́run very sorry ẹjọ ṣe ti gbọ́ ẹ má bínú ẹjọ ẹ jẹ́ ká padà síbi. ṣé tiẹ̀ mẹ́wàá lẹ́yà. ó wà everything tẹ bá fẹ́ gbogbo ẹ wà ṣé ti gbọ́. eléyìí tẹ bá tẹ bá rí gọmọ sáré ọ̀dà fún sí ma please ọ̀dà fún. jù kò dẹ̀ ní pẹ́. kò lè pẹ́ rárá. i'm very sorry. kò sí problem but àwọn ọmọ ẹnu ẹ máa try láti máa bá wọn sọ̀rọ̀ bọ́n ṣe máa approach customer ò dáa. irọ́ ni o irọ́ ni o ah. mi ò fẹ́ believe nǹkan tó ń sọ yìí o. ah no no no mi ò believe ah mi ò believe nǹkan tó ń sọ yìí. Ah. ní o sọ pé o wọnú store o fẹ́ lọ shop now ó wá ra gbogbo ọjà tó fẹ́ rà tán nínú mm-hmm. store yẹn mm-hmm. woman yẹn wá sọ fún kasi àbí kò má sanwó just like that láti pé o mọ̀ orí abẹ pàdé mi kankan ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kàn ti dé ṣe favour yẹn fún ẹ. pàdé ṣé ló pè mí ìjà ìtàn ó yẹ sọ fún ọmọ yẹn pé kì í má sanwó fún kasi àyẹn pé kì í wá sanwó lókè skóòpù olóò bí mo ṣe wọlé báyìí ó kàn dọ̀ apalẹ̀kùn yẹn dé ó kàn dá kissing bò mí from there mo ṣọwọ́ kan ni mi lè parọ́ fún ẹ kí n jẹ́wọ́ fún ẹ kanlẹ̀kanlẹ̀ kó mọ̀ ọ́n sìn. ah kò bá má ṣàṣe ṣàkúṣà ló ṣá no no ṣàkúṣà ló ṣá sórí ẹ má jẹ́ kó jẹ́ pé torí àwọn young girls yìí ń ṣòṣì mo jẹ́ fẹ́ lọ máa bá àgbàlagbà according to what you told me inside onímọ̀ ètò ó dàgbà jù ẹ lọ ìfà tó fẹ́ tó ẹgbẹ́ mọ́ sí ẹ kò tẹgbẹ́ mọ́ sí ni ẹ bọ̀ ojú ẹ lọ gan òun wa ló ń ṣàkíyàn òun ṣàkiri fún sórí àkọ́kọ́ náà in life ẹ kò dá kíyàn máa gòrí ìyàwó níyàwó ẹnìkan wà tí mo mọ̀ tó ṣe ó ìwà lẹ́wọ̀n ìdọ̀la mm. kò dáa kódà wàá má fi gbogbo ọlágbáhàn lójú máa gorí ìyàwó ìyàwó máa ṣòṣì yẹn òun ní ìdí ẹ̀ lẹ́yìn táwa yìí ó gbẹgẹ́ gan ó every other thing ló lè ṣe ọ̀tí àwọn oníyàwó yẹn sórí jẹ́ ká gbà pé yẹn ti wáyé náà mistake ni sórí yẹn jẹ́ ká gbà pé ọlọ́run sọ pé o máa débẹ̀ o ti débẹ̀ nìyẹn o ti jẹ́nu ẹ̀ nìyẹn má tún padà débẹ̀ yẹn mọ́ kó ń ṣe nǹkan tó jẹ́ nǹkan lálùbáríkà rárá kó bú àpọ́nlékún ọmọkùnrin sísí gbọ́ǹta àwọn girls kan ló náà wà tó yìí máa rí débẹ̀ mọ́ rárá òun nídìí ẹ̀ ah, ah. ẹbí kò ṣàkóso àlọ́jà má débi ẹgbẹ́ nìyẹn mo má rí mẹ́mọ́ kò pọ́n ilé rárá ṣùgbọ́n ah tó wá lọ ṣe síwájú wọn padà parí ìrìnàjò sí sí ọgbà fọkànlá àkọ́tọ́kọ̀ máa tẹ̀ wọ́n bìkan ni báyé hmm, o ti ní bèbí ẹ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ló ti ń rìn yìí ibi tó yẹ máa débẹ̀ ló jìnnà mọ́ alúkò jáwọ́ nù kankan máa rìn kùn lóní kinní kan. Eh, pàdí <laughs> mo fẹ́ràn ilé ṣé ìyàwó ẹ̀ sì fẹ́ lọ sí amẹ́ríkà kí n bá wọn tó gbogbo eh, document on barnet so that we mọ̀. Oh. ọ nǹkan tí mo sọ make sense. Oh mo ti gbọ́ ẹ gbẹ náà làwọn. pé kó jáwọ́ nínú tí ò lọ́pọ̀lọ́ nínú mo sọ ẹ lóní kò make sense lọ́sọ̀ fi mi tó document America fún ìyàwó mi òrùkú yàrá yẹ kí n tí ẹ sọ kí nìkan fún ẹ eh. o mọ̀ bóyá ògùn ẹ ni woman lò o sì ń ṣe bí ẹran aṣẹ́wó má sọ bẹ́ẹ̀ ẹ sọ ní má sọ wọ́n sọmọ ọkọ tó fi ń ṣe ni ó ní ṣọ́ọ̀bù lọ ooo gọ̀kílẹ̀ tó ronú báyìí náà kò ní fi gọ̀kọ̀ kọ́ bá rọ̀ ni ṣọmọ young boys tó ti máa ṣe irú ẹ̀ fún ni orí nǹkan lòún dẹ́hùn fresh ńlọ òun bọ̀ aṣọ fẹ́sì òun rọjò oníṣọ́ọ̀bù oníṣọ́ ìyẹn ló fẹ́ jẹ ni ó máa fi ìlú ẹ tó tó bá kú korofo empty cast wákọ̀ máa rìn kiri korofo ni àní o má débẹ̀ mo ti sin ẹni ẹ̀dẹ̀ bọ́lẹ̀ ńbẹ̀ ó làwọn agbóni ìyàwó ilé gan kí ló ń wá kiri ọmọ ọdún mélòó ni ẹnu ṣọ́ọ̀ṣì kiri gan wọ́n dẹ̀ sọ onígbó oníṣọ́ọ̀bù oníṣọ́. ṣé ọ̀lù ni láìfù. ṣé láìfù tó bá balẹ̀ ó máa kàn mí ni wọ́n á pè mí mọ́ ẹni tàbí kọ́ni kọ́ lọ pọ̀ rẹ̀ wà ká máa gbé ẹ kiri ó máa kàn mí ni náà àkótó wọ́n igi kọ́ ló bá gùn mí lójú lèmi ṣe fún ẹ àtọkùnrin ni o má kó tiẹ̀ bẹ́ẹ̀ mi o. àná ò ṣe ó bá àwọn obìnrin yìí ẹ tó ló lù ẹ yìí ó lè máa lo ògo lè lo àsìkí ẹ ṣé ó mọ sọ́ọ̀sì owó ẹ̀ ni mélòó náà ló kù tó tó fẹ́ fi taraka ẹ jẹ́ bọ̀ bóyá bóyá máa yan bọ̀ ẹ̀sọ́ lé nìyẹn ó ti kó tiẹ̀ máa sọ́ máa sọ́ díẹ̀ báyìí ló kù àwa náà ló kù máa bá gọlé orógo lòun ráyé gbé kò tẹ́ ẹ lọ́rùn òun tó yàwó yàwó sí. I'm blushing. Oh, really? Ah, show me, baby lọ wẹ́nẹ̀sì bá máa wá síbí báyìí ọlọ́run gbogbo ìjà ni màá bẹ̀ jà mí báyìí ọmọ akéré wọlé síríọ́sì ni. ọ̀rọ̀ èmi gan rẹ́dì kò tí mo ti. báwo hmm. báwo. wọ́n mi ẹ̀ ká o. sálàó. wọ́n mi máa ṣàlàyé fún yín lẹ́tà. ẹ ká. ọmọ ọdọ ọmọ mi ló ń bọ́n ṣe máa ń ṣe nìyẹn. kí ló ṣe. kò sí anything màá um it's okay it's okay èmi ò fẹ́ mọ bó ṣe jẹ́ ṣó ti yẹ bọ̀jẹ́ kọ́mọ̀ ṣó ti yẹ ah, jẹ́ kọ́ mọ bó ṣe ń lọ kó o sọ fún wọn pé èmi àtẹ alọ́ọ̀bù ara wa gidi gan ni adẹ̀lẹ̀ pọ̀pá ni ṣó ti yẹ òyà oh, kóńdé lè yá wa. of course of course. ẹ̀kọ́ gẹ̀ẹ́tì ẹ̀ o ah. èmi ń lọ ń tèmi. sì máa wọrí ṣùgbọ́n um, má jẹ́ kí n bí ẹ̀ ṣùgbọ́n má a máa mọ bá ṣe máa rí. oríṣiríṣi ìdáwà. àmọ́ tàbá ní tàbá ní fún ọ̀nà lóòótọ́ tàbá ní parọ́ bí ìwọ̀n bá tiẹ̀ fẹ́ yàwó náà ṣé lè dá yàwó sá ó ṣe jẹ́ kánmọ̀ láì ṣe junior boy junior boy jẹ́ kánmọ̀ òrìṣà fẹ́mi àwítà láì wí àwọn aṣèrun bikini mọ́ọ̀bù tí wọ́n fi ń nulẹ̀ ó sì dá mi lójú pé obìnrin tí mo wò yóò jù wọn lọ yóò fẹ́ gbà tó sánmọ̀ sílẹ̀ lọ́wọ́ ẹ ẹni ẹlẹ́ni mi ò mọ̀ bá wí ẹni tó ti tó rí ó rẹsẹ̀ wèrè òní bù wọn wá múra wọn dàbí ìgbà tí wọn fẹ́ lọ ṣe umra mẹ́ka wọn wà nǹkan sọ́run nígbà tí wọn fẹ́ lọ ta góòdì ní ní tí wọn fẹ́ lọ ta góòdì mẹ́ta náà ah ẹ ó yẹ kán dífá kan tó fẹ́ ilé yìí o ẹnu wa ẹnu wọn ẹnu wọn rúbó tóbi lé rọ́ọ̀bù. wá bí báyìí bó ló ń lọ. Ah, mọ́mì. kò ní nǹkan tó sọ fún mi ta níbo ló ti rí old cargo tó gbé síta yẹn. mọ́mì ẹ ti mo love lẹ́pẹ̀ ní old cargo. ẹ ti wọ́n love must be crazy standing in front of me and telling me you love somebody. That old cargo? Are you crazy? Mommy, I owe you no explanation. That's what I will tell you bímọ ló kọ ẹbí kókọ ẹni bímọ kókọ kọmọ rẹ láǹtẹ lọmọ mi jòjò lóhùn má kọ dáadáa kò ṣe dúró wò ẹni bímọ kókọ ìwọ tó bímọ yàtọ̀ kò ṣe dúró wò ẹni bímọ kókọ kí n ṣe mọ̀ pé látọjọ́ tí mo ti dé tí mo ti rí èèyàn tó ní fẹ́ mi bíi mi dẹ̀ tí lèèyàn tẹ́ pé ó mú inú mi máa dùn you understand you know I really love you my life. a jẹ́ wípé gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni because èmi náà ah ojú mi ti rí tó oh, àwọn ọkùnrin ẹ sinmi gan ni o no no i'm sorry except you <laughs> oh, as in àwọn ọkùnrin hmm. wọ́n sinmi gidi gan ni wọ́n kálá gidi gan ni ah ah wọ́n ti fi ojú mi in fact wọ́n ti ṣe mí báṣubàṣu jìnnà wọ́n kàn máa ń ṣe mí jákujáku ni eh. mo ti máa ń wò pé ṣé mi ò dáa ni ṣé mo bad tó yẹn ni àbí kí ló ṣẹlẹ̀ but you know what thank God that I found you I am so so happy and grateful to have you in my life. but ṣé Shoma, you know, you, you're very beautiful and your smile, mo like it so much. Ah, blushing! <laughs> blushing! ah. <laughs> so, mommy. Me ò sure wípé o wà lẹ́jọ́ tí just ń pín tìjú tí o bá ṣe bẹ́ẹ̀ ni ó wo ra ẹ̀ kó wo ọmọ tó ó ní máa dé ìtọ́mọ tó jẹ́ e, e, e, ẹgbẹ́ àbúrò ẹ̀ náà. ẹjọ́ ta lè yín náà bọ́lá ti wá no because mo rántí pé mo ti rí wọn rí lẹ́ẹ̀kan mọ́rẹ́ ẹ̀yẹ dé náà nìyẹn tó ń ṣe gàlégàlé ní ẹ̀yẹ náà kí ló ṣẹlẹ̀. that's my mom that's my mom. oh really. yes yes. this is your mom. Ah, mọ́mì mi nìyẹn náà. Ah. mo sọ̀rọ̀ láti sọ mọ́mì ẹ̀ ń bẹ́ gidi gan ni. má bínú má ah, bínú. ẹ̀ ń bẹ́ gidi gan ni sáìsì yín wà ń lẹ̀ o kí ló ṣẹlẹ̀ ẹ̀ tiẹ̀ kọ́kọ́ ṣe formal introduction. ah di méjì are you alright pẹ́pẹ́ sọ̀hún ah, èèyàn bú mi o tún bẹ̀ are you are you okay at all. mọ́mí ìgbà tẹ́yìn náà wọlé ẹ ríyàn ẹ̀ kí báwo lọ́run náà ṣe ní sọ̀rọ̀. jòdè ah, má mọ́mí. lóòdì ẹ̀mí tiẹ̀ tí ìbínú mo ṣe fẹ́ máa bínú bọ̀ ní sùúrù ní sùúrù ní sùúrù jẹ́ kí n bá wọn sọ̀rọ̀ mọ́mí kí ló ṣe ní tẹ́wọ́ lanu pa kà sílẹ̀ bí ajá mi ló pa ẹ ṣáà láti close up now kí ló ṣẹlẹ̀ ah, ẹ wá sọ pé ṣó gbádùn ẹ jọ ṣé kò nà má bóyá ìwà ẹni èèyàn gbẹ́jà ńlá síwájú bá ẹja ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ ẹ wá sọ wípé kìnnì kan kìnnì kan ṣe gbà o mi ò rò pé ọmọ bóyá ń lọ rárá ṣáwọn ọmọ náà ẹnì kan máa gbé kiri ni ẹ rí àwa àwa àgbàlagbà méjì báyìí tá à ń ṣeré lólùfẹ́ àwa àwa grown ups báyìí wá sọ wípé èèyàn kan jó èèyàn kan lọ àgbà àbúrò kan rere irọ́ bàbá mi ní ìbálò fẹ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ màámi mi ò bá ti ń wá. Ah bóyá tẹ́ bá dẹ̀ fẹ́ wòrò díẹ̀ sí bóyá kẹdú tẹ́ bá dẹ̀ mọ̀ fẹ́ rìn rárá gbà sí. bírèjì kí ló ń ṣẹlẹ̀? ok bẹ̀rẹ̀ má pẹ̀ṣẹ̀ ti gbọ́ ó mọ̀ pé mo ti máa máa miss ẹ̀ náà mm-hmm. ok ok ok títí máa bọ̀ mo fẹ́ kó bá mi massage ẹ̀yìn mi. ó jọ torí ọlọ́run jọ torí ọlọ́run wá kí ló ṣẹlẹ̀ gan ọpọlọ ẹ̀ ríbi tó tutù bá sí ó fi pé inú ilé yìí ó máa jókòó sínú ẹ̀ wá kì í ṣe bí torí ti ilé mi o kò dé ṣe bí ti ọkọ ṣe nínú ajé ọmọ mi olùgbọ́ yẹn ó dé jókòó jókòó jókòó ó lọ́mọ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n bá ta wọ́n tó jẹ́ mi ni ẹ àbí wọ́n ní wọ́n wo fíìmù. ẹ jọ ṣé màá ti ń jọ níjà ti tẹ̀lé. èmi ò rojọ́ o mi ò mi ò mi ò rojọ́ ó yẹ jọ níjà ti àbẹ́ẹ̀dì níjà ti ó mú ọmọ inú ẹ̀ ó jókòó ti yẹn ọmọ tó pé my son can't be koko he is uh, in his, in his mid twenties. Hmm? ìyẹn di méjì. ìwà arúgbó yóò dé jókòó tì yóò fẹ́ bá yóò fẹ́ bá láyé gẹ̀yìn. máàmì máàmì arúgbó bíi ti báwo ẹ jọ tún yọ ọlọ́ ọmọ ọdún mélòó lèmi gangan èmi gan wà in my mid thirties. Ah! in fact mo ti ẹ̀ṣẹ̀ fẹ́ gun ládàá thirty ni mi ò tí ì pé tán. ó ah! ah! oh, ṣe torí pé mo ti yára bímọ lẹ́wọ̀ mọ́ mi lára oh, àgbà kọ̀ mà ni kò dẹ̀ sẹ́ni tí ò ṣàgbákò kínní ńgbà tá a wà secondary school àbẹ́yìn náà ò ṣe ńgbà tẹ́ wà secondary school. wàá ṣe ìwọ ló ṣe. ẹ ṣàgbákò kiri táwọn. ìwọ ló ṣe ètò tí nìrì òṣìkiri lẹ́sìn mo máa ṣàgbákò òṣìkiri. ṣé rí nígbà tí mo wà secondary school mo ṣàgbákò kínní ní àyè ọlọ́wọ́n bá ń gbọ́. nígbà tó jẹ́ pé lórí ìbú ni ìyẹn ọmọ òṣì mi òṣì tẹ́ tẹ́ bá ni òṣì ni ẹ̀yin máa ṣàgbákò kiri. ọ ẹ wò ṣe fẹ́ gbọ́ dandan ni kò sí béèyàn ṣe lè escape ẹ bẹ́ẹ̀ yóò ṣàgbákò yóò ṣàgbákì bí yóò ṣàgbákì yóò ṣàgbákàn. ìwé tó bá kàn kó kàn sí ìtẹ́nifẹ̀sọ̀ fún ẹni wípé wò ó o ò lè jókòó sínú ilé yìí. ẹ wo màmí ní sùúrù ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ yín nítùbínùbí ẹ ṣé ẹ rí di méjì tẹ́ ẹ̀ ń sọ yìí gan òun gan ti gbó sára tó bá tètè yára bímọ ni ó yẹ kó ti bírú èmi gan lọ́mọ àbí kó ti bírú ọmọ mi gan lọ́mọ ọmọ mi is just eighteen years ọmọ kékeré ni ah! Ah! Ah! ẹ wo ẹ mọ̀ kan nítorí pé ẹ rí rí lẹ ṣe ń rò pé àgbàlagbà ni máa mú wá kí one of the. ẹ jọ ẹ má mọ̀ ọ̀rọ̀ wá kí mi ọmọ ah. àgbákò ọmọ àgbákì àgbákàn máàmù yẹn wá kémi mi ò fọmọ òṣì. ẹ jọta ló mọ bẹ́ẹ̀ nǹkan ṣe bí di méjì. iye òkun ẹ kò kun ẹ ọmọ oníbi níran lọmọ tèmi ah. èmi ò mọ bí tẹ́tí gbọ́ mọ òṣì wá tí ò níran wá <laughs> wá ń ah. ìtòṣe nílé ètò ìtòṣe nílé ètò èyí ló máa kó òun lé yìí sọ fún ẹ bẹ́ẹ̀ ni ó máa kó òun lé mi lé mi. ẹ jọ ṣé ẹ mọ̀ọ́mọ̀ sọ ni àbó ṣèṣì jàbọ́ lẹ́nu. mo sọ ni mo sọ ni máa kó òun lé mi. yan yan yan rìn. ọmọ akó mi lè lè lè ẹ jọ màmá ẹ tún lọ́nà kí ni gbogbo jáde tí ó dáwọ́ lẹ́nu yìí kí ló ṣẹlẹ̀ arábìnrin wọ́n á ya ìjà ara ń bẹ̀rẹ̀ jẹ́ kí orí ẹ̀pẹ́ kò já lẹ́sẹ̀ gidi kan kó jẹ́ kí orí ẹ̀pẹ́ o ṣé o ti gbọ́ ṣọlá ah! bí mo ṣe wà yìí bí mo ṣe wà yìí mo wá rọ̀pin sínú ilé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó sí nǹkan tó fẹ́ ṣe kó o dẹ yẹ kó o fọ òòlẹ̀ lẹ́mi kẹ́lẹ́ kó nù lẹ̀ o sẹ́mi àti jí méjì máa bá a ní bí o lè lọ́sẹ́ níwẹ̀ bí tó o bá dẹ̀ ṣọ́ra máa pa ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìyá tó ti bá. di méjì lẹ́nu ẹ̀ sí mi èmi lèmi kọjá àyè mi. mọ́mì mọ́mì mo fẹ́ sàn kan fún yín ṣe rí mo mọ̀ yín dáadáa tí n bá mọ̀ yín dáadáa mo lè ní mo fẹ́ sọ́pọ̀tì nǹkan tí Adéjọkẹ́ ṣe ẹ kọjá àyè ara yín yes olùjẹ́kẹ́ adéjọkẹ́ náà yìí then ẹlẹ́ẹ̀kejì ni pé tí ẹ bá fẹ́ peace nínú ilé ẹ mú adéjọkẹ́ bí ọ̀rẹ́ yín ẹ mú bí ọmọ yín tí ẹ bá dẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mọ́mì ẹ máa fi lélẹ̀ fún wa kó tí mo fẹ́ bá yín sọ ojú bẹ́ẹ̀ lọ ẹni bímọ ló kọ ẹbí kókọ ẹni bímọ kókọ kọmọ rẹ láǹkẹ lọmọ mi jòjò ló má kọ dáadáa kò ṣe dúró wò ó ẹni bímọ kókọ ìwọ tó bímọ yàtọ̀ mọ kò ṣe dúró wò ó ẹni bímọ kókọ ọmọ tá a kọ agbélé tá a kọ tá a agbélé tá a kọ tá a ọmọ tá ò kọ́ agbélé tá a kọ́ tà dandan ni òbìrìkìtì lọ́rọ̀ yìí òhò yìí òkò tó láyé. òbìrìkìtì lọ́rọ̀ yìí òun yìí òkú tó dẹ̀ ní ọ̀rọ̀. ọgbọ́n la fi ń lòlẹ̀ ayé ẹni tó fi yẹ ni bẹ́ẹ̀ ni. ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀ ọ́. kò ṣe dúró wò ó. kò ṣe dúró wò nǹkan kan ń gbòòrò nǹkan máa ń ṣẹlẹ̀. kò ṣe dúró wò mẹ́wàá ń ṣẹlẹ̀ ń bọ̀. àwòkọ́gbọ́ lè yí o. ẹni bímọ kókó kò lè jẹ gbádùn ọmọ rẹ bẹ́ẹ̀ kò ṣe dúró wò ó ẹni bímọ kókó. ọ̀rẹ́ mi kò má ṣe dúró wò. ìwọ náà mọ nǹkan táwọn ọkùnrin tó ti fojú mi rí i àwọn ọkùnrin ti ṣú èmi náà sẹ́yìn. Ah ọlọ́run ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi iṣẹ́ bàbá yẹn ń dáhùn gidi gan ni confam gidi gan ni in fact ajẹ́bi idán ni. <laughs> èmi náà ti gbé wọn sórí wọn lọ́jọ́ tí mo kọ́kọ́ rí i bí mo ṣe rí i nínú CCTV camera báyìí ah, mo frustrate ni o bọ̀bọ̀ yẹn ti handsome jù kí ló dé kí ló ṣẹlẹ̀ o mọ̀ pé mi máa ń láìkì ọkùnrin dúdú mo máa ń láìkì nǹkan dúdú. éèjì <laughs> àbí kí ni mo gbọ́ tó sọ yìí ah, o oh bébì gbàgbé ẹ̀ éèjì ò ní ìtumọ̀ it's just a number as a matter of fact ṣó tún fẹ́ gbọ́ ṣòro àwọn young guys ayé ìsìn yìí àwọn tó tún jù wọn lọ́nà máa ń fẹ́ fọ́ fún because àwọn under age yẹn wọn ò mọ wọn tọ́jú àwọn tá a ti lé experience lóríṣiríṣi báyìí la mo bá ṣe ń tọ́jú ọkùnrin ṣèbá àwọn ọmọ kéékèèké tó ń kó kókèrè yẹn ṣèbí múwa múwa múwa nìkan náà mọ̀ á wá gbagbagbagbagbagba la máa ṣe fún un and besides ah, ó mọ̀ pé mi fúnra mi gan-an gúdúgúdú ni mímí ò fìgbà kankan túra sílẹ̀ ah, ah, ó mọ̀ pé mi gan máa ń package ara mi dáadáa náà èèyàn tó máa rí mi tó máa sọ wípé mo ti rí ládà fọ́tì kọjá ah, ah, á jẹ́ni tó lójú inú dáadáa. wọ́n oh. <laughs> wọ́n sí ẹnìkan náà ló fẹ́ jẹ́ ìṣòro fún mi. Ah, èmi náà ti fi gbóró àwọn gbogbo ọwọ́ wèrè tó fẹ́ máa mú wá pé kínní kan ọjọ́ máa wọ́n lọ ẹ̀ mo ti fi wọ́n lẹ̀ sáyé wọn oyè ń lọ kiri nìyẹn nígboro so kọ́gbójú ń bẹ̀. Ah, kò sí pọ́blẹ́mù pé kọjá rẹ wà òkè. Ah, pẹ̀lú mi èmi ti ń lọ tèmi nìyẹn so kò take care ẹ̀ kò dẹ̀ tọ́jú ilé ṣé ti wá. so mọ́mù ẹ má fẹ́mi nìkan sílẹ̀ sílẹ̀ ah. èmi nìkan ní gbogbo ilé. jóná ṣé o fi ìpè bébì ṣùgbọ́n ni náà ṣé ọmọ kékeré ló ṣe ń pè é o sọ pé ṣé màá fi wọ nìkan lẹ̀ sínú ilé ṣé ò lè dá tọ́jú ara ẹni ṣé ò lè dá ah. tẹ́kẹ̀ ara ẹni àbí ọlọ́run má a rí nǹkan tí ò dáa tí olódì mi bá kú ṣé ò ní ṣayé ẹ. ẹ sì lè kú. ẹ òkè tó bá tiẹ̀ wá ṣẹlẹ̀ ńkọ́ kò sẹ́ni tó ń pray fún bad thing láti ṣẹlẹ̀ but bad things actually happen tibitire la dálé ayé tó ti bá kú nìsín ṣé ò ní dáṣayé ẹ ni àbí kí nìkan tó ń sọ kó take care ẹ̀ ṣó ti gbọ́ èmi ń lọ tèmi. tí ilé bá dẹ̀ wà bọ́rọ̀ èsì ẹ̀ wá o lè pe stepfather ṣó ti gbọ́. step lóò ní jẹ́ can I be my stepfather that one ọmọ mi ní sùúrù tí bọ̀dá yẹn bá máa jù mí lọ mélòó ló fẹ́ fi jù mí lọ ẹ wá pè yẹn ní stepfather mi go for a bit ìyẹn stepfather mi mọ́mì nígbà mi mo kọ́ ìjókòó mo wá bàrò pé ṣé mọ́mì mi ló ń wo irú àwọn ìwà yìí cos kò yé mi. wo sórí mi ò ráyè láti bẹ ṣàròyé ṣé tí ó tiẹ̀ mọ nǹkan ó tiẹ̀ sọ wípé ó tiẹ̀ promise ẹ ní owó kan so bóyá tó bá ti ti má ti dọ́dọ̀ ẹ̀ kò send account details ẹ á lè send owó sí ẹ. èmi ò fẹ́ràn o I don't want his money I don't want his money. Oh, my baby is calling. Hey. Hi, baby. Oh, what you want, Sally? Hey. Oh, okay, okay, okay. I'll be right there. Hi, baby. What? sori tó bá mọ̀ pé o nílò owó abẹ́ta kò sẹ́ńdà candidate tó bá rẹ̀ wọ́n kó o nílò ẹ̀ ẹ̀ máa jọ́ ìyẹn mọ́ ìtìmọ̀tì ní tẹ́lẹ̀. ìyá kí lẹ̀ ń ṣe náà kí lẹ̀ ń ṣe. kí ló wá jọ pé mò ń ṣe báyìí. Ah, ah, ẹ ti bàjẹ́ jù ọlọ́run ẹ bàjẹ́ gidi gan ni o kéèyàn rọra béèrè béèrè lọ́wọ́ yín báyìí kẹ́ẹ̀dẹ̀ dá padà lóhùn ẹ ká ìdárẹ́. Ah, èèyàn ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ tún fi hàn jẹun kí ló ṣẹlẹ̀ tó bá jẹ́ pọ́mọ kékeré kan ló ṣe bẹ́ẹ̀ máa sọ pé kò lẹ́kọ̀ọ́ kí wàá ní ká ti pe tiyín báyìí wọn náà bá dẹ̀ máa béèrè yìí sáré pé mò ń jẹun. ẹ ń jẹun ká yí ìmọ̀ àjè ẹ ń jẹun ẹ mélòó ni mo ti sọ ẹ sọ bàjá rẹ ẹ ká ẹ yé ṣe bẹ́ẹ̀ mọ̀ náà kí ló ṣe yín. kí ló ṣẹlẹ̀. kí ni ò ṣẹlẹ̀ à ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀dẹ̀ ẹ fẹ́ máa fi mí jẹun nìyẹn. ah kí ló ṣẹlẹ̀ kí ni pírọ́blẹ̀mù yín gangan náà. ẹ kì í gbọ́ràn bọ̀rọ̀ mo bí yín ní nǹkan ẹ̀ ń fi béèrè dá mi lóhùn padà ṣé bó ṣe yẹ kẹ́ dáhùn nìyẹn. ẹ lè sọ lọ́wọ́ kan mò ń jẹun ni mò ń ṣe kíníkan ẹ fẹ́ máa lọ́ọ̀yà yín fún ọkọ̀ àbí ẹ dúró ná ẹ mélòó ni mo ti sọ fún yín pé kẹyẹ máa fẹ́ lájẹun ní dáínì mọ́ ẹ mo ní tẹ bá ti fẹ́ jẹun kẹ gba yàrá yín lọ kẹ lọ jókòó sílẹ̀ lẹ́ẹ̀bẹ̀ kẹ máa jẹun ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún yín ẹ kàn máa gara kiri ilé kí ló ṣe yín torí ẹ jókòó kalẹ̀ bí ọba lu ayé ìsìn àmọ́ síta dàbí pọpọtẹ́mọ̀sì tẹ́ẹ̀dì kúkú dì kaka bíi tó lójú ogun kí ló ṣẹlẹ̀ ẹ ní problem gidi gan o tẹ́ẹ̀bà lè ṣọ́ra a ní problem gan ni nínú ilé ẹ mọ̀ tó ń jẹ lọ wọ́n ní téèyàn bá ti ń dàgbà báyìí ó yógun gbogbo arúgbó tí mo mọ̀ ìwọ̀nba náà máa ń jẹ tó rán máa ń padà dọmọdé ni ẹ mọ mọ̀ jẹun níbi kan oúnjẹ yìí nìkan náà lẹ kan irú arúgbó tí wò ẹ gan kékeré ni oúnjẹ jẹ yín kékeré ni ẹ máa jẹun jù ẹ máa jẹun ah, ẹ kàn jẹ ẹ jẹ ẹ jẹ ẹ jẹ lẹ wú kalẹ̀ ẹlẹ́dàá bí ògì bàbá yìí kí ni pírọ́blẹ́mù yìí gan-an ẹ ṣọ́ra o màmá ẹ ṣọ́ra pé mi ò fẹ́ wà láàánú lé because èèyàn tó bá wọnú lẹ́sìn tó bá rí bẹ́ẹ̀ ṣe káwọ́ gbéra bí àtọ̀ lé tèmi dẹ̀ sọ èèyàn máa believe pé bẹ́ẹ̀ èèyàn máa treat yín nìyàn a kí ló ṣẹlẹ̀ ẹ fọwọ́ síbi tọ́wọ́ ń gbé o hmm. ṣé ẹ mélòó lẹ mọ́ fẹ́ kí n sọ fún yín pé kẹ́yẹ́ máa mu júìsì lóúnjẹ mọ́nú lé hmm. no a ní mo ti sọ fún yín pé juice yìí ọkọ mi nìkan ni mo rà á fún tẹ ẹ bá fẹ́ nǹkan dúdú ẹ̀dẹ̀ wá nǹkan dúdú lọ síta arúgbó tí yín ni mo rí tó wọn máa mu nǹkan dúdú lójoojúmọ́ ẹyẹ máa mu juice ló ń jẹ mọ́ tẹ bá ti jẹun tó ẹ mọ omi sí i tábàdà ìmúró mi mu kó ha yín lọ́fùpá síbẹ̀ ah, ẹ jẹ́ ṣọ́ra o ẹ jẹ́ kájọ ní àgbọ́yé nínú ilé o ah, next time tẹ bá ti fẹ́ jẹun ẹ máa gbóúnjẹ lọ sókè ṣe ti gbọ́ mọ bó ṣe ń wọlé àfi kẹ́ ẹ ṣáà máa jẹun jẹun jẹun jẹun jẹun arúgbó ń jẹun púpọ̀ bíi ti kọ́ ẹ lè jó dídí ilé ẹ mọ kó wíwẹ̀ kẹ́kẹ́ jẹ. mo mọ̀ pé ẹ̀ ṣe pè fún mi láti inú kò dé lè ràn mí ṣe ti gbọ́ àbórídé pẹ̀lú lèmi torí ẹ̀ ni mo ṣe gẹrun mi èpè kọ́kọ́ ò lè ráyè wọnú ọpọlọ mi ọdún mélòó kọ́ ló ṣe fi mi ọ̀pọ̀ kúlẹ̀ là ń gbọ́ pọ̀ ṣe. àwọn sẹ́ẹ̀tì ẹni mò ń bá ṣọ̀rẹ́ ń gbòòrò ẹgbẹ́ ò lè mú mi o ẹni bá dé eru lè rú tọ̀ ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé báyìí ara ẹ̀ ló máa fi nà back to center. lẹ́yìn tẹ̀ ń ronú a ti máa tó bí ẹ̀mẹ́ta tí mo ti pè yín sí ẹ̀ gbọ́ mú mi má ronú mọ́ èmi náà understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé gbogbo ẹ̀ lèmi náà rí bọ́ mú mi má ronú mọ́ ìrònú máa ń dá ìsàn síyàn lára ni. kí ló fẹ́ gbogbo. mo ní kí wọ́n sọ fún mi pé oúnjẹ yín ti rẹ́dì ṣé kí n bá yín sàbẹ̀ sí dáìní àbí kí n gbé wá síbí báyìí. mi ò jẹ́ jọ má wọlé. mú mi bó tiẹ̀ jẹ́ díẹ̀ ó la fi ń gbé títà. Okay, tí bá rẹ́dì máa sọ fún all right ma má sáàbẹ̀ ẹ take care ma ẹ pẹ̀lẹ́ ma. Hmm. Hmm. nínú ilé mi mo wá ń gbé bí ẹrú oúnjẹ tí jọkẹ́ àti ọmọ mi bá jẹkù ni wọ́n fún mi ah, di méjì dẹ̀ wà ń bẹ̀ kó sọ nǹkan kan jọkẹ́ wá sọ mí di ọmọ ọ̀dọ̀ nínú ilé mi màá fọ aṣọ màá fọ abọ́ ọmọ mi dé wà ń bẹ̀ kó sọ nǹkan kan àbí nítorí pé mo tutù ni wọ́n ṣe ń ṣe báyìí sí mi ni I need to show them the stuff I'm made of. òkú tó kódà mi ò lọ. mo ní kò wá tàlùdé mi. Ah, jọ ọkọ̀ ń fẹ́ lùsọ̀ kò ń jábla kò ń jábla ò ń pariwo látàárọ̀ jọ sọ fẹ́ rù mí bọ́ta ni. tó ah, lè dá mi gbẹ́ ni tó ah. lè dá mi mú ni. màá rù ẹ̀ bọ́ta ṣé nítorí pé bí mo ṣe rí báyìí mo mọ ẹ́ bì gan. ó mà lè dá mi gbẹ ó mà lè dá mi fà. ọlọ́run tí mo bá rọ́ọ̀lù ẹ̀ pa ìrọ̀ ìrọ̀ mọ̀dà ìgbà títí mà kọ lù ẹ́ o. ṣe respect ara ẹ̀. kẹ́mi kúrò nínú ilé ọkọ tèmi. ilé ọmọ mi ilé ọkọ láyé ọmọ mi àìní ilé mi jáde kúrò. ọmọ ah, sọ fún ẹ jáde kúrò. àwọ̀ ah, ọwọ́ ọ̀pá yìí mi o. mo ní o jáde. ọwọ́ ọ̀pá yìí mi o. jáde ìfọ̀kànjẹ́ How is she? Ah, ọmọ dókítà ni wọ́n wa okay, but ìgbà tó pè mí mi lè dúró ló jẹ́ kí n máa sáré bọ̀ láti wàá jẹ́ kan mi. Ṣé kò sí tó fi pè mí kí n máa bọ̀? Ó yẹ kó o ti mọ̀ wípé anytime tí ò bá ti sílẹ̀gbẹ́ mi mo máa ní problem man. Eh, now, oh, you come on, come mọ pé mà ti máa mí ìsẹ mo ti mí stop saying that mo ti mommy, no mo ṣe you know i really love you. okay okay okay okay okay okay o ti yanjú ti mọ́mí ìgbà tó dẹ̀ tí wàá dẹ̀yìn sí kí ló máa ṣẹlẹ̀. <sighs> ọmọ mi fẹ́ lọ sókè lọ ṣáwá kí Can you imagine? I'm so tired from the hospital. Oh, fẹ́ relax. Yes, now. I was relaxing. Wá ń bí o ti lè rí la kí ni nǹkan tẹ́mi fẹ́ kó o ṣe. ẹ sọ fún mi. mo fẹ́ jẹ oúnjẹ ọ̀sán. Ah, oúnjẹ ọ̀sán yẹn mi ní problem pẹ̀lú ẹ. màá fún ẹ lókè màá fún ẹ sálẹ̀ náà ọlọ́run máa gbọ́ lọ́rùn. ojú àwọn ọmọ yẹn máa ń jẹ́ la. ẹ ẹ nà pọtugàn ní bínú. mo ń ṣe òsínlé bó lọ lọ. don't worry about that. Hmm. ó lè jẹ́ pé mo mi tuntun wà pẹ̀lú ọkùnrin nìyẹn o yes now because most of the time a máa ń pàdé ara ní club ọkùnrin ti bá rí wọn pẹ̀lú lẹ́nu kọ́ni máa tún rí lọ́la mo ti lẹ́kọ̀ọ́ ọkùnrin jù why now. tí mo ti máa ń sọ fún ẹ times down number yìí máa sọ̀rọ̀ òṣì nípa mú mi ah mú mi ṣì ni wọ́n náà. má bínú má bínú ṣùgbọ́n ó ti yẹ má bínú náà mo kí mo kàn try láti sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan kan má bínú ṣùgbọ́n so now ní sin nǹkan tó ń try sọ fún mi pé àfírí nínú ilé yes now talk now oya má bínú so àní ẹni disturbance ọ̀kọ̀ọ̀kan nílé ìsìn àbí ẹ ó tiẹ̀ dánsìn because tí mọ́mí bá wà around ni mo ṣe wọlé sí mi nílé wọlé kò dé dàbí ọ̀dọ̀ tèmi tọ́kí báràkì ni yes na àwọn èèyàn kan máa rí hàn anyhow ni so anything tá fẹ́ ṣe ń sìn àti free ni àbí. sisi just keep short enough of all this ah kí ló fa gbogbo eléyìí náà dé ń ṣe ẹ no even your fault at all ah mo ti gbẹ láyè bíi báyìí náà ẹ̀sùn ni màá sọ gbogbo trash kí ló fẹ́ fà yẹn. i'm sorry i'm sorry ṣùgbọ́n má bínú ṣùgbọ́n so báwo ni things bá jẹ́ ká wọlé náà àbí kí ló fi ẹnà mo sì ò sí àrùn àdìjí ó tún máa dọ̀ mí sìn nísìnyí tí àní ìjọ ara wa ni. Eh? I'm not going anywhere. ẹ̀yà má bínú náà má bínú náà sorry náà á fa náà jásáré wọlé má bínú. mi ò lọ. tó ah! ti ń bínú ni you know I love you now. bá mo eh? ti gbọ́ I love you too. ìyá ní sùn yẹn sẹ́yìn. fẹ́ kí mi ṣe ìsìn mo ti sọ fún ẹ pé mi ò lè wá. mi ò lè wá mi ò lè wá ṣé o ti gbọ́. ó yá aláìgbọràn ṣá. ọmọ kan ọmọ kan mọ ọ̀rẹ́ màá máa pè tó bá dọ̀ o ò lè dá sùn ṣé kí wàá sùn tiẹ̀ ni ó dá ọ̀rọ̀ jọ. Ah, bébì. Hmm? kí ló tó dìde kúrò lẹ́gbẹ̀ẹ́ mi tó lọ receive call. àbẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ ṣé òye pé wọ́n tún fẹ́ máa jowú. Ah, ẹ mo lọ́ọ̀bẹ. ó jowú. ṣebí bébí ẹ ni mò ń bá sọ̀rọ̀ náà. o bá yẹn. talent tó ń pè mí. ó yẹn kan tí ó wà important ni pẹ̀lú mi ni mò ń bá sọ̀rọ̀ ó dẹ̀ ń pariwo mísì mi ò mísì mi eh, òun wà bọ́ọ̀dì nílé kí n máa bọ̀ nílé láì ṣọmọ kékeré. Eh, ẹ jẹ́ kó máa bọ̀ ń bì náà. Ah, mo ti sọ fún láìmọye ìgbà náà ah, ah, àrán sílẹ̀ nìyí o. ìjọba ń wẹ tó ń pè mí. Hmm, hmm, hmm, àwọn alákùnrin àwọn aláyé bàjẹ́. àwọn olóńgbò. Oh, bébì mi ò máa wò ó ń tí ẹ àwọn títí wọn ti ta tán wọn ẹni kúnra ni. Hmm. ṣé fi pé bóyá àwọn girls yẹn ló ń pè mí. kí ló tiẹ̀ kàn ah. <laughs> wọ́n tiẹ̀ dídí take time wọn lọ́tẹ̀ yìí. Hmm. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. ṣé kò gborúkọ jáde. Ah, ah, ó gbé jáde gbàgàdà gbàgàdà ni kó tó bà tèmi jẹ́ màá kọ́kọ́ bà tiwọn jẹ́ náà wà láyé bàjẹ́ hmm. nígbà tí mo bá mú fóònù tí mo lù pa tí yẹn bẹ̀rẹ̀ sí í sọ kátikàti fún yín ní àtọ̀hún. èwo ló ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ bá. so talent wa pè mí. mọ́mì ni. mọ́mì. mọ́mì wo. mọ́mì wo ló tún ní wá lára nu ilé bí ó ṣe mọ́mì ẹ̀. ó fi wọn lẹ́bi tán wá jà èmi ò mọ bí èèyàn ṣe máa wà lọ́sibítù tọkàn ò ní balẹ̀ ṣebí ilé ìtura ni. ilé ìtura gidi ni tó bá ti fún wọn lómi tó wọ́n ń fún wọn yẹn tó ti fún wọn lábẹ́ yẹ kára wọn balẹ̀ pẹ̀sẹ̀ ni irọ́. yà di méjì báwo ni ṣàlàfíà ni wo um, what is really going on yes because àtọjọ́ tí mọ́mì ti wà ní clinic o ò yọjú a pè ẹ́ o ò gbé kọ́ o tún return call mi lánàá i just need to know what is happening ọmọ sórí bí mọ́mì ṣe wà yín sí àní pé discharge wọn tábà dẹ̀ discharge wọn kò polite kó má wà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan o ní láti yọjú because o oh, lè gbé mọ́mì sílẹ̀ bẹ́ẹ̀ kó má yọjú ṣé you understand it's very very important you come around kò dẹ̀ sí time mọ́ because any anytime soon a máa discharge mama so get me yes uh -huh. so just make sure you come around. bébí kí ni gbogbo àwọn kan tó máa ń bá mi sọ pé kí mọ́mì má wá sínú ilé mọ́. Ah, ah ẹ jọ torí Ọlọ́run ṣé wò ó láìkì bí peace ṣe wà láàrin wa nínú ilé yìí ẹ bí gbogbo ẹ ṣe ń dùn bó ṣe bó ṣe láàrin láàrin èmi àti ẹ ṣé wò láìkì rẹ ah, ah jọ torí Ọlọ́run èmi ò fẹ́ wàhálà mú mi o. wàhálà bíi ti báwo. ó dà ń bẹ wípé wàhálà bíi ti báwo wàhálà mọ́ sí ẹ ti pọ̀ jù náà anytime tó bá ti wà around báyìí wọ́n máa ń fún mi wàhálà gan-an ni wọn kì í jẹ́ kí n free mú ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ ah tí wàhálà bá dẹ̀ ti pọ̀ jù Eh, mo sorry ma end relationship tó wà láàrin mi àti. Ah, no no no no no sorry baby anything tó bá fẹ́ kí n ṣe ni màá ṣe fún ẹ ṣó yẹ and one thing tí mo fẹ́ kó mọ̀ ni pé I will never trade you for anything in this world. I really care for you. Ọ̀gbẹ́ni òyìnbó ni gbogbo eléyìí tó ń sọ yìí ò tí ì dáhùn nǹkan tí mo bí ẹ̀ nǹkan tí mo bá ẹ sọ gọ́gọ́ ò tí ì fún mi lésì ẹ̀. Ẹ gbogbo ẹ̀ náà ṣebí kí mọ́mí má wá sínú ilé ìlú fẹ́. Yes. Uh, don't worry, I'll do it for you, baby don't worry <laughs> you know i really care for you and i love you ṣé o bó ṣe máa ń rẹ́rìn ẹ̀ mo like ẹ̀ o just come to me. ọ̀pọ̀ la fi ló lè ayé ẹni tó fi yẹ ní bẹ́ẹ̀. ló wà bẹ́ẹ̀. my shigate ṣe mi jàre. Ah, mọ́mù ẹ pẹ̀lẹ́ ah, mà ah, ẹ wá ẹ wá ẹ wá mà ẹ wá. kí ló ṣẹlẹ̀. ẹ nǹkan tí mo fẹ́ sọ fún yín gangan ni pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nǹkan tí èèyàn bá ń ṣe ní ilé èèyàn máa ń ṣe tẹ́ o for your information àwọn eh, bọ̀dà di méjì wọ́n ti fún mi ní instruction wípé láti èní lọ o àwọn ò fẹ́ rí ẹsẹ̀ yín nulẹ̀ mọ́ ọlá ìpẹ́ jẹ́yàn tó náìsì sí mi ni tó bá jẹ́ lómi ní bẹ́ẹ̀ ṣe wọlé báyìí nígbà yín nígbà tán gbá free kick wọnú nẹ́ẹ̀tì ni o mo kàn fún yín respect pé mo ti jẹ ọlá yín rí that is the part of the information text message tí wọ́n send sí mi sí inú. ṣé o ṣáà rẹ̀ ya. ara hospital lẹ ti bá mi. ṣé o wà òkè. Okay orí ilẹ̀ lájọ wà. àmì òrùpa rẹ̀ yá mi lè rò pé wà òkè ọ̀rọ̀ òṣì ló sọ lẹ́nu. ẹ wá mọ́mì ṣé wọn kò ìfọwọ́kàn yín rí ẹ ní pẹ́ tẹ́ o. Ah, mo fọwọ́kàn mi just now na. ẹ ẹ ṣe ni mo fọwọ́kàn yín just now ṣé ẹ jẹ́ brigade ni <coughs> ẹ̀yin ẹ̀ mọ̀ ẹ̀ tún kó kọ́ra yàn àwọn ọ̀nà mọ̀rùkọ́ tẹ̀ ń kóbọ̀ láti hospital mo fọwọ́ kàn yín just now mo tún fi sùúrù bá yín sọ̀rọ̀ mo ní àwọn ọ̀gá sọ pé tẹ bá dé o kẹ kẹ kẹ kẹ má wọlé o ẹ wá sọ pé fọwọ́ kàn mí just now ọ̀gá ní tèmi bá dé kémi máa wọ inú ilé tèmi fọ ara mi kọ àbó síìkì ni. ẹ kàn ní kí n máa kí n torí pé ọlá pé ẹ kàn jẹ́ èèyàn tó náìsì tẹ́lẹ̀ ni o ni mo ṣe fojú ẹ̀ wò yín o. Ah, ok ok ó ní kí n má wọlé ni. bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má wọlé. ta ló gbà ẹ́ sínú iṣẹ́ yìí. ni. èmi ni mo gbà ẹ́ sílẹ̀ èmi lọ̀gá ẹ̀ tí mo lè sọ owó oṣù. ẹ nígbà kan. nígbà kan. ẹ ah, so di méjì wa sọ sí pé kémi máa wọnú ilé tèmi kọ. nǹkan tí wọ́n sọ èmi ò mọ̀ bóyá ìlẹ̀kọ̀ bóyá àwọn ah sẹ́ẹ̀rì ẹ má jẹ́ kó jẹ ẹ̀yin ẹ jẹ́ kémi lọ bá wọn ipe àwọn ọmọ mi wà ní àmọ́ n tó burú mẹ́ ni pé ẹ̀yin lè dúró síbí èmi ó sì géètì fún yẹn ẹ̀ dúró sí ibi ẹnu ọ̀nà ń ta kí n sáré lọ bá wọn tá bá ní kẹ́ wọlé ẹ fìrì láti wọlé. o mà serious pẹ̀lú nǹkan tó sọ yìí. mo serious i'm very serious. abájọ sí di méjì wàá wò mí lọ hospital ṣó síìkì ni. wọn síìkì wọn ń jẹ gbádùn tó bá síìkì àwọn ẹ bá hospital lẹ́tì bá wọn náà ẹ̀yẹ máa lọ tánú ẹ̀jẹ̀ sáré. kémi ṣe kí ni. ẹ bọ́ tàmà. o mà serious mo ṣe béèrè lẹ́ẹ̀kan náà ẹ̀wọ̀ ẹ̀jọ̀ mọ́ mi mi ò fẹ́ rọ fáńdù yín ni o. Ah. bẹ́ẹ̀ ṣe tóbi ìgbà kan rọ́ mò ń lo ẹ̀ ní ìṣèrọ̀ yín bọ́ta o ẹ ah. dúró síta ẹ jẹ́ sáré lọ pé àwọn bọ̀dádi méjì wà. ẹ bọ́ta èmi ṣe rí kéèyàn máa báyàn sọ̀rọ̀ kéèyàn larú lẹ́bi sálẹ́sà ọ̀kadà báyìí lèmi ò fẹ́ àní ẹ bọ́ta ẹ tún dúró. Ah. ó fi nǹkan sẹ́nu mi. ó dà ẹ má bínú mà ẹ bọ́ta ná táwọn ọ̀gá bá ní kẹ́ wọlé ẹ wọlé. ẹ bọ́ta ẹ jẹ́ lọ bá wọn. kí ló ń ṣẹlẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ìjẹ̀ṣà ní bóyá kẹ́ lọ́bẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹ́bùn bọ́ lóṣù yìí àríwáyé kọ́ ọ̀tẹ̀ kan ẹ̀dùn sí ìbàyẹn nílé tẹ̀ fọwọ́ ara yín kọ́ ẹ̀yin náà lẹ́ra símẹ́ǹtì. sista mi nígbà tó wọn pe dimeji jáde kí ló sọ. owó àti old cargo yẹn náà jọ jáde ah, ah. ìyàwó tó ń fẹ́ yẹn ó ní kó má jẹ́ kí n wọlé ó ṣàdí kí n bọ́ta kí lọ́wọ́ jẹ́ wọ́dún lébi ilé tí mo fọwọ́ ara mi kọ́. anyway sherry gbogbo ọ̀rọ̀ yìí kò ń ṣojú lásán o àtìgbà tẹ́ ti bá mi sọ ni mo ti tẹsẹ̀ mọ́ rìn afáàdẹ sọ fún mi wípé kò kí n ṣojú lásán. èmi náà sọ mo ní kí ni yóò ná máa ah, àbí ajá tó máa ń rí ni tó máa ń jùrù mọ́ ni tó máa ń yọ̀ mọ́ ni tó kàn déédéé rí ni tó bẹ̀rẹ̀ sí ní gbó mọ́ ni ah, mo ní eléyìí ó ṣe normal thing now di méjì mi ah, ṣe mo mọ di méjì àbúrò ẹ̀ kò yí òun padà sí mi rí tí bá sọ pé báyìí ni báyìí lọ́mọ mi máa ṣe wọ́n dẹni tó sọ fún mi pé mọ́mì tẹ́bàdé bàbí gbẹ́lúdé wọ́n máa nà yín ní gidi méjì wá ní kókó máa fún ọ̀gá yẹn ní ọ̀dà kó máa nà mí di méjì wá wọ̀ mí lọ síbítù ṣàánú mi jọ gbogbo properties mi mọ̀ pé inú ilé ló wà mí ní dime mo rìn débi báyìí ni lọ́wọ́ ah, báyìí kí tèmi bàbá mi báyìí ṣàánú mi o. ó ti tó sítámi ó ti tó gbogbo ẹkú tẹ̀ ń sun yìí kọ́ ló máa solve problem ẹ wò ẹ tẹ̀ já wọlé náà kẹ́ freshen up hmm? àwa jọ lọ sọ́dọ̀ àfa ah, ṣe ti gbọ́. o ṣe o yẹ fi pé everything ma wà. everything ma wà alright ẹ fọkàn ẹ fọkàn balẹ̀. Oh, ẹ kí ya ìjẹ́ mi pa ẹ má wọ mi ṣe ni gbogbo properties everything. ọ̀rọ̀ yìí dàbí ẹ̀dá tó tó tó tó tajà ẹrù pẹ̀ tí ò ní í ṣe kóun náà má gbowó òkúta bó ti rí ni àbí ká tún fi wé èèyàn tó fúrúgbìn tó wá tó àkókò àti kéré oko nǹkan tí ó fúrúgbìn rẹ̀ tí wá ń ka tí wá ń ka bẹ́ẹ̀ gẹ́lẹ́ ńlọ̀rọ̀ yín ti rí bàbá wò dáadáa. ẹ àfà irú irúgbìn wo ni ìbá wa gbìn tó fi wá jẹ́ pé ibi ni màá máa fi gbà padà kò yé mi. ẹ wo èèyàn ò ní gbàlúbọ́sà kó kálá o wàláhì tàláì wàláhì làṣìláwà ntẹ́dà bá gbìn báyìí òun náà ní ọ̀kà ah. ẹ̀bẹ́ bá gbìn kòkó ẹ̀ ní fi kágun fa wàláhì kòkó náà lẹ́ẹ̀ka ń bẹ̀ ah. bẹ́ẹ̀ni àfiwé ẹlẹ́lọ tí èmi ń sọ lọ́wọ́lọ́wọ́ bí ìgbà tí ẹ ti rí ti èèyàn kan tó yẹ ọ́ da tẹ̀wá tì síná ah. àsìkò ẹ̀sán wa tó lẹ́yìn wá ń pariwo lẹ́yìn kérora yìí. Mm, mm èmi tẹ̀ ń wò yìí èmi ò ń ṣèkà ń gbọ́ òde ah, sọ̀rọ̀. àbí òun náà ni mo ní kí n sọ àfà ẹ wo èèyàn dáadáa lẹ gbọ́ mi o ah. wọn kì í ṣe nǹkan burúkú o kódà tó bá rí tẹni tó ń bàjẹ́ wọn máa ń túnṣe ni látọjọ́ tèmi ti mọ̀ wọn. orí lèmi máa ń ṣe ah, orí lèmi máa ń ṣe kiri. Mansura mo wo pé bàbá kà á ní méní méje ó ṣe díẹ̀ tó ti mọ̀ mí n ò sì lérò pé mo sọ̀rọ̀ kan yàtọ̀ sí tó bá wà nínú alukurani kò sọ̀rọ̀ tí mo bá sọ láyé yìí àti lọ́run ilé tó bá wà nínú alukurani tí n bá rí gangan òun ni wọ́n sọ mẹ́bí ń gbà tí o pè mí ta sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yìí fún mi mo jí ó yí ọ dáadáa dájúdájú gbangba gbangba wípé n ti ń bẹ́ǹdì ọ̀rọ̀ yìí arábìnrin tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ó lòògùn fọmọ wọn di méjì nípa àbí wọn sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ bó ṣe sọ náà ọwọ́ àríbí àbí òrí bẹ́ẹ̀. ó bẹ́ẹ̀ ti wá rí ọ̀dà eléyìí tí mo wá ń sọ yìí kí ló wá fi yàtọ̀ tẹ́ fẹ́ tẹ̀ lọ́rọ̀ mi ẹ dákun ẹ ó dáadáa ẹ ti gbin àlùbọ́sà ẹ àlùbọ́sà àkà kan àkókò tẹ wá ń kà yìí wà bẹ́ẹ̀ bá sọ tínú yín jẹ́wọ́ kínú mọ́ kínú àwọn ẹni ọlọ́run no <laughs> oh, stop kí ló máa ń ṣe bàjẹ́ kan. ó bẹ̀rẹ̀ <laughs> yìí. àyà mi ti àyà oh. mi ti jù wo èmi ò mọ nǹkan tó máa yeah because kírẹ́tọ̀ <coughs> kì í fẹ́ wá sọ́dọ̀ mi ẹ eh, di méjì ti lọ sí abroad àbúrò boarding school house girl mi nìkan ló wà ń so ayé máa gbà wá dáadáa tó bá fẹ́ dúró tì mí wẹ̀ tó bá fẹ́ wá bá mi even for one week ah ah àyè gbà ẹ̀ now? But should ṣe rí ah ó scary bàjẹ́ and this is bí ìgbà téèyàn take risk ni àìsùn yẹn sọ̀rọ̀ wé irú iṣẹ́ yìí ẹ̀yìn yahoo yahoo yìí tí sars bá lọ dé báyìí ah eré burúkú lẹ́sẹ̀ rèé and mo like embarrassment. nǹkan tó ń sọ ti yé mi báwo lè wọ́ ìyá rẹ̀ bọ̀ ibi báyìí mo sá fún ètò rẹ̀. Ah, ok tó bá sọ bẹ́ẹ̀ ah that reminds me owó tí mo sọ pé o máa fún mi ń Ah, hmm, owó yẹn máa fún ẹ next week. ah next week bí ti She next week you promise me. Oh, mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí mọ́mí sì béèrè owó kan lọ́wọ́ mi mo dẹ̀ fẹ́ kọ́kọ́ sẹ́ẹ̀tù wọn náà kó má dàbí ẹni pé ìwọ ló jẹ́ kí n máa fún un ló yẹ kó yí ẹ. ká ló jẹ́ mọ́mísí mọ́mísí èwo mọ́mísí àwọn ajá àbí tẹran. kí ló mí pé yà kíní kan mí sọ fẹ́ kó yé fún wọn problem ẹ̀ gọ́gọ́ ó máa fọwọ́ bá wọn jẹ́ náà tó bá fún ọ lówó all the time wọ́n máa bàjẹ́ yes wọ́n dẹ̀ mọ́ máa disturb àwa tàbá máa rìn tàbá máa rìn sí àwọn onírówó ṣayé wa it's true because àwọn ló mọ máa kówó fún tìmọ̀ ẹ̀la kó máa fún wọn lówó àwọn ló mọ máa kówó fún àwọn onírà rówó rówó i don't like that please. sori nǹkan tó ń sọ iye mi but ẹ eh, tiẹ̀ náà ni mò ń ṣe o. bí ti báwo. ṣé o mọ̀ pé last time tó ti wá síbi tó ti rí ẹ yẹn lọ́ọ́ ti act bákan wọ́n máa máa rò pé ìwọ ló jẹ́ kí n fáwọn lówó ó yẹ kí nǹkan tí mò ń ṣe yẹ torí ẹ̀ mo fẹ́ sẹ́tù wọn náà. ìwọ fà lẹ́nu kò tó bá wọ ẹlẹ́nu ló lè sọ kò tó bá wọ ni kò fẹnu sọ kò sí ìtòkùn èmi má fún wọn mọ́ mo sọ fún ẹ stop ah. giving her and ah. spoiling her ah. kí ni má fún wọn mọ́. Hmm. ó mọ̀ pé ọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ èèyàn kiri ó le gan ìwọ ni mò ń protect o. jẹ kan sọ ọ kó tó bá wọn ni kò fẹnu sọ jáde. sábà ọ̀rìn máa next week next week máa fún ẹ fi gbogbo ẹ lẹ jẹ ká wọlé. jẹ ká máa lọ nulẹ jẹ ká máa lọ nulẹ wo táwọn kọ́sítọ́mà ẹ̀ bá lọ táwọn kọ́sítọ́mà ẹ̀ bá lọ yọ ọdún ẹ̀yà kan ò lè gbé mi àìwọ̀. Ah, <laughs> mi ò ní pé kó má fẹ́ ọmọ mi ò lè ní kó má fẹ́ yà wò ìwọ náà wọ ẹni tó ń fẹ́ ah, ah. díẹ̀ lọmọ yẹn gan ló kù báyìí kó fi tó mi lọ́jọ́ orí o mọ̀ pé owó lọmọ yẹn ń tẹ̀lé ni owó owó ẹ̀ ló fẹ́ gbà àti rí ẹ ogun àti bẹ́ẹ̀ sọ̀rọ̀ wàhálà ṣe bẹ́ẹ̀ mo jìyà lórí ọmọ mi àmọ́ bá mi sọ fún o èmi ni mo jìyà lórí ọmọ mi kó jẹ́ kí n jèrè o mi ò lè ṣiṣẹ́ lórí ọmọ dànù. mọ́mì mọ́mì èwo ni ká fọwọ́ mú nínú méjèèjì báyìí ṣé ti pé ìyàwó dàgbà àbí ti pé àìrówó fún yín. gbogbo ẹ̀ ni gbogbo ẹ̀ ni. wọ́n èmi ti gbọ́ yín màá màá wá nǹkan ṣe sí. tètè wá nǹkan ṣe sí ni ní kíákíá ni. Ah, ah kí ló dé ládùúgbò gan everybody all lè believe pé èmi ni mo bírú ẹ lọ́mọ ìwọ ló ń dán ìwo bí mo ṣe rí èmi ìyá mọ́mi ṣé kí n wá lọ drop yín báyà bí èwo àbí èwo ah, bá wọn. ṣebí torí ẹ náà lẹ ṣe lé mi kúrò nílé yín wa àti àwọn ẹ̀fẹ́ rí wa ah, lọ máa gbé wa lọ síbi tó bá fẹ́ gbé wa lọ. wọ́n oh, mì. Mm, ṣebí ìwọ ni. wọ́n mì. Mm, mm, níṣó. ok. àbọ̀ abá lọ̀rọ̀ tiyín la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. afa ìgbà ìmọ̀ ni ìgbà ni lóòótọ́ nígbà tí bàbá àwọn ọmọ mi ṣaláìsí àwọn ọ̀rẹ́ mi sọ pé kí nǹkan ọwọ́ ọmọ kékeré kan kí n máa fẹ́ mo dẹ̀ ọmọ kékeré kan lóòótọ́ a bẹ̀rẹ̀ sí ní fẹ́ra wa àmọ́ ìyá ò kì í jẹ́ ká gbádùn ó máa máa béèrè owó lọ́wọ́ ẹ gbogbo ìgbà owó tó yẹ ká wá fi ṣègbádùn wọ́n máa ní lára wọ́n máa pè síbi pé lọ́hùn ní gbogbo ìgbà ló máa ń pè èmi wá sọ mo ní má fún wọn lówó mọ́ káwọn náà lè máa lówó lọ́wọ́ ká máa fi ṣayé tiwa nǹkan tí mo ṣe nìyẹn ìgbà ìmọ̀dé ní mi ìmọ̀ ṣe pé bóyá mo mọ̀ mọ̀. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò dùn. ewu ìgbà tó tiẹ̀ yàgò èmi ni mo sọ fún Dayọ̀ pé mi ò ṣe mọ́ kó máa lọ. Ah, ah. Baby, kí ló ṣe ẹ́ ẹ mo lè pe fóònù ẹ títí tí o gbé ibi ìbàyìí ló wà ó ń sunkún kí ló ṣe ẹ́ tó ń ké ẹ kí ló tó ń sunkún bébì kí ló ṣe ẹ́ nà wá <laughs> mo rí mú ètè sọnù ṣé torí tí mọ̀mísẹ́ ẹ̀ ló ṣe ń sunkún báyìí. àánú ojú ẹ̀nu ẹni tó kú ti kú ti bá tiwọn lọ́nà ọ́ it's forgotten let's move on ṣáà lọ sórí next chapter ṣé káà máa rò pa life tiwa káà. Ka go on from there. Kí ló mí? Pẹ́ẹ́n tó kú ti kú. Ọ̀rọ̀ dẹ ló ń sọ lẹ́nu yẹn. Ah. Kí ló mí bá ẹni tó kú ti kú ẹ̀rọ ni mo fẹ́ lẹ́nu? O ò dẹ̀ feel pé èmi àti especially ìwọ gangan ló fakú mọ́m sí. Eh, eh, eh, ẹ gbà mí. <laughs> Ẹ gbà mí torí Ọlọ́run jọ torí Ọlọ́run o. Àwọn ah, pápúrọ̀ nǹkan tẹ́mi ò ṣe mọ́ mi o kí ló mí pé mi ẹsẹ ṣé ní èmi èmi lèmi pamọ́ sí ẹ ṣó ṣó wa your right sense ṣá ah jóná ṣé ọ̀bẹ ni mo gún wọn ni àbí mo yìn wọ́n bọ̀n ah jọ o wọn ní purọ́ kan tí ò ṣe tiẹ̀ mọ́ ẹ o. Ah, ah. ṣọ́ọ̀bẹ ló gún wọn so gbogbo bó ṣe ní kí n má fún wọn lówó àbí wọ́n kọ́ ló sọ bẹ́ẹ̀ àbí wọ́n kọ́ ló ní kí n má sọ hospital bills wọn ṣé gbogbo yẹn o ò mọ̀ pé àwọn nǹkan tó fa ikú wọn nìyẹn àbí o ò tí ì mọ̀ àbí ẹ tó jẹ́ pé táwọn wá wọn káàkiri gbogbo ìgbà tẹ́ kí n tẹ́kẹ̀ ìyá yẹn ò fún mi láyè láti ṣe anything lọ́tọ̀ ti tá a lọ rí òkú ìyá yẹn nínú uncompleted video wa ó wá ń sọ pé kò ń ṣe ìwọ ta ló wá jẹ́ tí ò bá ń ṣe ìwọ. gbẹgbẹ sàn kí ló ṣe é tí ò ṣe ẹkọ rí o stupid gan mo rí pé o ní sense o dẹ̀ ní làkàyè o dẹ̀ ṣẹ̀ ẹ o ti act your age yeah o ti o act younger than your age o stupid tó bá ṣe bẹ́ẹ̀ ni o bó ṣe dìde mọ́ mi tó sọ pé èmi mo jẹ́ kí mo sí òjì kíníkan èmi ni mi ò jẹ́ kó fún wọn ní kíníkan kíníkan o ó ò gbọ́n rárá bó ṣe ń bá mi sọ̀rọ̀ orí ẹ̀ ò pé ni tóbi ẹ̀ bá tó bá nílàkà yìí ni òní máa bá mi sọ yẹn ọ̀dẹ̀ òṣì kan tó bá ń ṣe yín náà ní àbá ti fún yín opportunity kẹ́ máa fẹ́ yàn ẹ màmá ṣe ẹ màmá àròsẹ́yìn lẹ̀ máa ro ọpọlọ yín wo gbàgbéjọ lẹ́yìn ọbẹ̀ ṣe máa ṣe ní lọ́wọ́ sí déètà àwọn tó kéré jùlọ wọ́n máa ṣe bí ẹni tí ò lè ever reason bí ṣe máa reason láyé ọ̀dẹ̀ òṣì. sóbìnrin lèlè ah, ah ah ó ti yé mi ó ti yé mi obìnrin yìí ti lo nǹkan fún mi ah ṣọ́bìnrin náà ah mo ti ṣe mistake mo ti ṣe mistake mo ti accept mo ti ṣe mistake ah. Eh, eh, ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí eh, kò dùn kò dùn gbọ́ lẹ́nu yìí mm, torí kẹ́yìn ó lè máa jẹ̀gbádùn ẹ wá ní kí ìyá tó dẹ̀jẹ̀ sórí ọmọ tó bínú ẹ̀ tó ṣe wàhálà tọ́ran léèwé títí títí tọ́mọ fi jọ́mọ aládùbáríkà tí fi rí ṣéǹjì díẹ̀ ẹ wá kẹyìn wọn àtọmọ rẹ̀ ẹ wá kọ́ síra wọn ẹ dákun bẹ́ẹ̀ bá wo sàákún tí ń ṣẹlẹ̀ sí yìí kí ló fi yàtọ̀ sínú tẹ́yìn ṣe fún ọmọ ti ọ̀hún yẹn kí ló yàtọ̀ kọ́ yàtọ̀ ẹni gangan lẹ̀sán tó dé tẹ̀yìn náà nǹkan wà láàyè ẹ ó da ǹjẹ́ yìí mọ̀ọ́rú hílà ìlò tí ìyá tá à ń sọ̀rọ̀ èyí tó kú sínú ẹ̀. Madam Ekasha. Dókítà Ekasha. Staff ni ẹni kì í yọjú sí yín mà, ṣé kò sí mà? Dókítà ìgbà tí mo jí láàárọ̀ yìí mo kàn rí wọn ti yọ gbogbo drip gbogbo abẹ́rẹ́ tẹ̀ kọ́ fún mi láàárọ̀ yìí ọ̀ fún mi èyí oògùn náà mi ò rí nǹkan kan kí ló dé dókítà. madam láti àná tí wọ́n ti gbé yín wá síbi bíbá láti fún yín treatment ẹ mọ̀ pé normally ìtorí pé ẹ jẹ́ àgbàlagbà la ṣe gbà yín ó jẹ́ ká kọ́kọ́ gbowó kó tó dín pọ́ mama treat àtàná tọ́lẹ̀ tí wàá gbé yín sílẹ̀ àárí owó so a dẹ̀ try ẹ mọ̀ pé èmi kan ni mo ní hospital wọ́n fi mí sí bíbí ìbàyìí ni and without money we can't do anything ṣe mọ̀ pé owó la fi ń ràn ní bíbí ìbàyìí. bẹ́ẹ̀ ni dókítà kò ń ṣe ń pòun àwa náà ká kò sùn kalẹ̀ síbí ọmọ mi lẹni tó gbé mi wá síbí báyìí ó má ṣe padà wá sanwó yìí iṣẹ́ ló lè dájú àbí àti ìpè látàrọ̀ bí báyìí kò gbàgbé ẹ̀ bóyá ó bízì ni àbí ṣáàpè ni. madam advice tèmi máa fún yín ni pé ẹni kan mọ yín kó lọ wá mọ́tò kẹ́ mọ bẹ ṣe máa kóra yín kúrò níbi bíbá because a fẹ́ lọ wọ́ọ̀dì. ó lè wà títí ìrọ̀lẹ́ dókítà ah, dókítà ọkọ mi. kí la fẹ́ ṣe báyìí sìn a dẹ̀ ti pe bọ̀dá mi pe bọ̀dá mi pe bọ̀dá mi wọ̀ dẹ̀ pí kíkọ kí la fẹ́ ṣe báyìí sìn máa. sùn mí báyìí o ṣé mo máa ṣe kú sí dá ìsọ̀ yìí lélẹ̀ ṣé mo máa ṣe kú sí dá yìí lélẹ̀ pẹ̀lú gbogbo ìyà tí mo jẹ́. Yeah, yeah, oh, yeah, yeah. Àìsàn yìí má gbẹ̀mí mi. Oh, oh, yeah. oh. oh wa lọmọ Yeah, wá. Yeah, yeah. Ọlọ́run ṣàánú. Ilẹ̀ tí ṣubú lọ́mọ mi wà wá. Adéṣe wà níbo ló wà lọ látàrọ? Mo wá owó làkàkiri lọ́wọ́. Èló lórí sáré máa ń wá nǹkan. Kò sí ìwọ̀n. Ó ń kọ̀ọ̀kan wá. Àti ìgbà tí mo lọ síta tí mo báràkà kí wọ́n fún mi lówó kankan dé pípé màá mú wálé wọ́n sọ pé èmi ọmọ kékeré tí mo tún tọrọ bára iṣẹ́ láyé mi dànù bí ẹran. ọ̀dọ̀ ẹgbẹ́ tí mo tún ní kò lọ́kọ̀. ìgbà tí mo dọ́dọ̀ ẹ̀gbọ́n mi ní ìlú ẹ̀gbọ́n mi lè ìyàwó ẹnìkan ló wà lé ìgbà tí mo dẹ̀ ní kíyàwó ẹ̀kọ́ jọ kọ́ ṣàmì pé èmi àti màmí ẹ̀ tí ìjọ jẹun wọ́n dẹ̀ sọ pé àwọn ò lè ṣàánú pé kí n kó ara mi lọ wọ́n dẹ̀ lé mi dànù. ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ lé ẹ̀ dànù mo mà jíṣẹ́ jìyà lé ẹ̀pẹ́ lórí àdàbí tó bá yẹ pé gbogbo ayé mi kọ́ mo fi sí tó bá yẹ pé gbogbo ayé mi kọ́ mo fi tọ́jú ẹ̀ kọ́ lọ́ọ́ dá mi. Mami. Mami. Mami! Mami! Mami! Ẹ jẹ́ bá ń gbé mami dìde ẹjọ́ torí ọlọ́wọ́. Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami! Mami ẹ ti dé o! Mami! Ah, Mami! Mami! Ẹ kà mí o! Mami! Mami! Ah! Ah! Ah! Ee! Ah. Ee! Eh, eh, eh. ah. Àfáà nítorí Ọlọ́run. Ah, àǹtí mi àǹtí báwo lẹ ṣe máa ṣàdúró nǹkan tó tó yìí ẹ tẹ̀dẹ̀ bímọ ti yín ọmọkùnrin for that matter. Ah. ẹ àfa ọ̀rọ̀ ló ti wá rí bó ṣe rí ẹ jọ kí la máa ṣe sí ilé ti dàrú ọ̀nà ti dàrú ewu ẹ ṣàkàn tí ẹ ṣàánú mi nǹkan tá a bá máa ṣe sí ni kẹ sọ. ẹ wo iná láàgà fún rahim lọlọ́run wí ẹ̀yìn ó ní aláforíjì lòun ẹ̀ ń mọ̀ ọba àgbà tí ẹ̀dá bá ṣẹ̀ tó bá wà mọ̀ pé n tóun ṣe ò kódà tó sì bẹ̀rẹ̀ sí ní túbá tí ò kú sínú ẹ̀ ó lóun ò forí jìn fa ah. wàláyé òun ò forí jìn ẹ̀yìn ń tá a ṣeré ẹ̀ á gbàdúrà á máa gbàdúrà ẹ̀ máa wá tọrọ àforíjì lóòrèkóòrè débi wípé ẹ lọ máa tọrọ àforíjì lọ́dọ̀ ẹni tó ti kúkú forí jìn ẹ tún wá wá àwọn ọmọ tó fi ilẹ̀ lọ pé tọ̀ ẹsẹ̀ sí ìyá wọn kó tó kú o àforíjì ìyá wọn lẹ̀ ń wá o kẹ́ ẹ mọ́ ṣe sàárà kẹ́ ẹ máa tọrọ àforíjì tí àwọn ọmọ yìí bá ti lè sọ pé tọ̀ àwọn yáàfin fọlọ́run tó kú ọ̀run náà yáàfin fọlọ́run pẹ̀lú àkànṣe àdúrà táwa náà ṣe bíláhì làṣíláhùwà ọlọ́run ó ṣàforíjì fún yín ọlọ́run ó ṣàforíjì fún yín kódà gbogbo nǹkan yín tó ti lọ pátápátápátá ọlọ́run ó bá dá padà lọ ẹni tó sì gbé odó kà tó gbìn sínú ọmọ yín náà wàláyé lọ́lá alukurani ti ẹ̀ náà bá wàláyé ti ẹ̀ náà bá ọlá àhúsù bíi láì mìíràn náà kọ́mẹ́tì. Mrs. soundtrack ayé lọ́nà mẹ́wòó. kọ́lé òkun ralẹ̀ ọgbọ̀n ọjọ́ kan ló lọ ayé má báyé ó kọ́lé ogun bó ralẹ̀ ọgbọ̀n ọjọ́ kan ló lọ ohun ayé lọ. àtúbọ̀ tán ní kádé máa rò ọ̀la lójú ohun àṣẹlẹ̀ ò làbọ̀ wá bá bẹ́ẹ̀ ni òwe àbọ̀ wá bá èyí ó bá ṣe náà ni àjẹjọ lè. ẹni bímọ ló kọ ẹbí kó kọ ẹni bímọ kó kọ kọmọ rẹ láǹkẹ lọmọ mi yóò máa kọ dáadáa kò ṣe dúró wò ẹni bímọ kó kọ kò ṣe dúró wò ẹni bímọ kó kọ ọ̀tá àkọ́ àgbélé tá ọmọ tá ò kọ́ àgbélé tá a kọ́